الحمد لله الذي جعل الأمة الإسلامية أمة واحدة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته oúnjẹ abẹ́bára sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan ìṣọ̀kan láàrin àwọn mùsùlùmí eléyìí ṣe ṣe apá kan nínú ẹ̀sìn wa dájúdájú gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó gbà fọlọ́ tó gbà fàfún tó ti ń tẹ̀lé àwọn òfin àti ẹ̀sìn tó fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó yẹ kó màtó gbogbo ibi tó ń bá rìn sí lókè pẹ̀ gbogbo ibi tó ń bá lọ lórílẹ̀ ayé gbogbo ibi tó ń bá torí mùsùlùmí kó tó dájú ni pé ọmọ àyẹ̀wò ni wọ́n á ṣe o mùsùlùmí ìbá àjẹ́ dúdú gẹ́gẹ́ bíi tiẹ̀ kò bá sì jẹ́ tuntun gẹ́gẹ́ bí wò ti ṣe rí mùsùlùmí yẹn ìbá sì jẹ́ pé èdè kan náà lẹ́jọ́ ń sọ àbí èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú pààyàn pọ̀ àbí iṣẹ́ ọ̀pààyàn pọ̀ àbí ìlú yàyín lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo bí sábà ti pàdé mùsùlùmí ọmọ àyà wa ni ìdí nìyí tóbi jẹ́ pé tó so wá pọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí kò so àwọn àmì pọ̀ rárá nígbà tí wọn ò jẹ́ mùsùlùmí kò tó so wá dọ̀kan nígbà tá a jẹ́ mùsùlùmí àwọn àmì ò nírú rẹ̀ nígbà tó ti pa àwọn kì í ṣe mùsùlùmí tí a bá wọ alukur'an nínú suratul anbiya alìkí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ fún wa nínú àyà náìtì tó ó ní inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum ta'budun dájúdájú eléyìí ni ìjọ ti yín o ìjọ ẹyọ kan ṣoṣo náà níjọ yín inna hadhihi ummatukum ummatan wahida eléyìí ni ìjọ yín ọ̀kan ṣoṣo níjọ mùsùlùmí eléyìí tó má ti wípé láti ìpìlẹ̀ ọ̀kan tuntun lọ́lọ́run bá ti wà ọ̀run á lè pé ńgbà tá a rìn dédédé la bá fi di pa fún yẹlẹyẹlẹ léyìí tọ́lọ́run bá ọ̀fẹ́ fún wa nínú Suratul Mu'minun àyà kejìléní àádọ́ta ọlọ́run bá tó ní wa inna hadhihi ummatukum. أمة واحدة وأنا ربكم فاتقون أتكو إليه نجاة نيو إجاة مسلمي إجاة يقصص نجاة أمس نيولو أي تورينا أمني كما قايا الإمام ابن كثير رحمه الله تعالى لأنه تفسير أوايا ما وقبل بوروا láti ọ̀dọ̀ abdullahi bin abdul àti mujahid àti sa'id bin zubayr àti àwọn míì wọ́n ní ọ̀rọ̀ ọlọ́sọ ní inna hadhihi ummatukum wọ́n ní tí ọlọ́run ọba wa tọ́ntọ́ka sí níbẹ̀ ní pé inna hadha dinukum dinun wahid lájọ́ tó lè yàn sí yìí ẹ̀sìn kan tuntun náà lẹ̀sìn yìí dájúdájú eléyìí lẹ́sìn yín ẹ̀sìn kan tuntun náà lẹ́sìn yín a ti mọ̀ ike umma ó máa ń wá pẹ̀lú ìtumọ̀ tó pọ̀ nínú ìtumọ̀ rẹ̀ náà ni adé gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe sọ nínú alukur'an ní ìgbà tí àwọn kèfèrí tí wọ́n ń pè lọ sí ilé ẹ̀sìn islam tí wọ́n kọ̀ jálẹ̀ láti gba ẹ̀sìn islam ẹ̀rí pé nínú ẹ̀sìn wọn ni pé. إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون orí ẹsìn kan láti bá àwọn bàbá wa àwọn òsì ní kí ẹsìn yẹn sílẹ̀ eléyìí túmọ̀ sí wípé ẹsìn tí wá ní o ẹsìn kan ṣoṣo lẹ́sìn wa àdúpẹ́ fún ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa nítorí pé tí ẹsìn Islam ọba jẹ́ ẹsìn kan ṣoṣo tó bá jẹ́ ẹsìn tó pín yẹlẹyẹlẹ tó pín sí ọ̀tọ̀ọ̀tọ̀ wàhálà ìbáṣẹlẹ̀ púpọ̀ ṣùgbọ́n láti pilẹ̀ islam ẹ̀yọ̀kan tuntun náà ni. alimami Qurtubi rahimahullahu ta'ala wọn ni al-ummatu huna bima'na ad-din alladhi huwa al-islam eŋti agbalero pẹ̀lú ọmọ níbí ọ̀nà ni ẹ̀sìn ẹ̀sìn náà sì ni ẹ̀sìn islam ummatan wàhálà. ìjọ ayọ kan ṣoṣo ẹ̀sìn kan ṣoṣo náà lẹ̀sìn yìí ẹ̀sìn kan ṣoṣo lẹ̀sìn yìí ìyẹn ni pé lópin ìgbà tẹ́ bá wà lórí òdodo tí gbogbo yín tẹ́ ẹ dì mọ́ òdodo ọ̀kan ṣoṣo náà nìjọ yín ọmọ jẹ ṣùgbọ́n gbàtẹ bá ti yẹlẹyẹlẹ tó di kóńkó jábélé tí kálukú bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ohun tó dájú náà ni pé ìjọ yín ò lè jẹ́ ìjọ kan máa o ìyẹn ni pé máa dún alẹ́ lọ́kù lópin ìgbà tó bá ti kó dodo lẹ bá dì mú fa ummatukum ummatun wahida ajẹ́pẹ́ ìjọ yín yóò máa jẹ́ ìjọ yẹn kan ṣoṣo. wa idha iftaraqtum 'an al-haqq wa tasharramtum 'anhu ẹ̀ lè jẹ́ ummatan wahida mà. tẹ́lá ti pín yẹlẹyẹlẹ kó lórí òdodo tóní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ lè jẹ́ ìjọ ẹ̀yọ̀ kan ṣoṣo máa. kí ló ṣe wá? tóbi jẹ́ pé àwa mùsùlùmí àpọ̀jálẹ̀ pa ní ṣọ̀kan nígbà tó ti kó olúwa ẹlẹ́ni àwọn táwa ń sìn ọ̀kan ṣoṣo ni mùsùlùmí kan ò sí tí ń sọ wípé ọlọ́run ọba pé méjì àbòsí ẹ̀pẹ́ mẹ́ta kò mùsùlùmí kankan tí ń sọ wípé ọlọ́run ọba tá à ń sìn òun kọ́ ni Allahu Rabbul Alamin ẹnu gbogbo wa kù lórí pé ọlọ́run ọba táwọn ń sìn ọba tuntun ni gẹ́gẹ́ bó ti síwájú nínú àwọn àyà méjèèjì tá a fà síwájú nínú suratul anbiya àti suratul mu'minun fa inna hadhihi ummatukum ummatan wahidatan wa ana rabbukum fa'budun dájúdájú eléyìí ni ẹ̀sìn ẹ̀sìn kan tuntun náà lẹ́sìn yọ náà ní islam wa ana rabbukum èmi sì ni olúwa yín ìyá allah rabbul alamin sàbòdò èmi nìkan ní kẹ́ẹ̀ máa ní. olúwa ẹlẹ́dàá wọn táwọn ń sìn ọ̀kan tuntun ní kò pé méjì èyí rí táwa ní sọ̀kan yìí ti polówó àmì ni wọ́n ń sìn àbómi ìtọ́yàtọ̀ títí ẹlòmíín sìn kí lọ́wọ́ adé tọrọ wò ní ìjọra wọn. nínú àyà kejì wa inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fattaqun àti pé eléyìí ni ìjọ yìí ìjọ ẹyọ kan eléyìí ni ẹ̀sìn yín ẹ̀sìn kan tuntun náà ní fi ṣe al-Islam èmi wá ní olúwa yín èmi ní olúwa ẹlẹ́dàá yín fattaqun torí ní èmi nìkan ẹ máa bẹ̀rù èmi nìkan nìkan ẹ máa sìn nínú ayé alákọ̀ọ́kọ́ èmi nìkan nìkan ẹ máa páyà nínú ayé ẹlẹ́kejì inna rabbana wahid dájọ́ olúwa ẹlẹ́dàá wa ọ̀kan tuntun ní gbogbo méjì èyí tí táwa ní sọ̀kan bẹ́ẹ̀ ni anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀pẹ́ tuntun ní kò pẹ́ méjì nígbà anabi tọ́lọ̀ wọn bá rán tó ní kọjá anabi gbẹ̀yìn tí ò ní sànàbí mi máa lẹ́yìn rẹ̀ ìránṣẹ́ tó ti pín ọlọ́wọ́n bá fi kágbá àwọn ìránṣẹ́ tó síwájú lẹ̀ kú náà ní ìránṣẹ́ ti wá anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ wọn bá ń sọ nípa rẹ̀ pèmá jẹ́ ẹni muhammed abẹ́rẹ́ ẹ̀hẹ́dẹ̀gbẹ̀rẹ̀ jẹ́ ẹ̀lẹ́kùn. ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وآله وسلم كيف بعدين كان ينويو ìránṣẹ́ tọ́lọ́ wọn bá fi ránṣẹ́ sí i ó sì jẹ́ òpin àwọn ànábì ọlọ́ eléyìí la ànábì tẹ̀lé sèbó náà là ànábì tiẹ̀ sèbó náà là ànábì ẹni tọ̀ ẹni tó súnmọ́ wa ànábì rẹ̀ náà là ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ń gbé ìkàfù míì nínú ilé ayé tìbá nàbí Muhammad sallallahu alaihi wa sallam náà là nàbí rẹ̀ èyí ti dáwà ní sọ tìbá lọ sọ nípa nàbí onísọlẹ wọrọ fìkàlà yìí حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما mo fi olúwa ẹlẹ́dàá rẹ̀ búra o pé wọn ò ní jẹ́ni tó gbọ́ o bá gbọ́ títí tí wọ́n fi máa wá pé kò ṣe ìdájọ́ láàrin àwọn lórí tó bá dá àìgbọ́ra ẹni yé àbí yánpọnyánni sílẹ̀ láàrin wọn lẹ́yìn náà tí wọ́n sì tẹ́wọ́ gba ìdájọ́ tó bá ṣe láàrin wọn láì jẹ́ pé ìkùnsínú kan yọ bẹ́ẹ̀ lọ́kàn wọn lórí ìdájọ́ tó dá tí wọ́n sì gbàfà fún tó bá dá lẹ́jọ́ ní ìgbàfà tó pé ìgbà náà ni wọ́n tó jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí túmọ̀ sí ike lópin ìgbà tí wọ́n bá ti gba Muhammad sallallahu alaihi wa sallam ní ìránṣẹ́ tó lọ́wọ́ bá rántí ọ tó o bá gba anabi Muhammad sallallahu alaihi wa sallam ní anabi rẹ لا يمكن بأي حال من الأحوال أن تكون مسلما هذا في كل استثقاء جاء مسلم تبي الله رب العالمين تجاك رسول الله بأبو لو في جاء مسلم محمد صلى الله عليه وآله وسلم لو بأبو لو في جاء مسلم إما يكين gbogbo ẹni tó bá pera ọlọ tọtọ káwọn èèyàn máa jọ́sìn yàtọ̀ bí Allahu Rabbul Alamin kò ní ti ìwúsá tọlọmọ bó fi tú àṣírí rẹ̀ fún gbogbo ẹni tó bá ń tẹ́tí gbọ́ kò sí ní ti ìsọdá tí ó fi sí àbùkù kan lọ́dọ̀ gbogbo ẹni tó bá gbọ́ ẹ sì mà ṣé láti tó tọ́lọ̀ tó rán nàbì Muhammad sallallahu alaihi wa sallam kò sí ànábì mi eléyìí tó wá sílé ayé tó yàtọ̀ sí ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn akúrọ́ pera wọn lánàbì àbí akúrọ́ pera wọn níránṣẹ́ ọlọ́ lẹ́yìn ìtàn nàbì Muhammad sallallahu alaihi wa sallam kò sí kan nínú wọn tọ́lọ̀ wọn bò dúfó kò sí kan nínú wọn tọ́lọ̀ wọn àtìrí rẹ̀ fún gbogbo èèyàn ìdí nì tóbi jẹ́ fún ànábì sallallahu alaihi wasallam ó lé mi lópin àwọn ànábì ṣùgbọ́n ẹ tẹ́tí ẹ gbọ́ àwọn òkúrọ̀ kan ń bọ̀ lẹ́yìn mi o àwọn òkúrọ̀ yìí ọ̀pá oníkàlùkù fànàbì náà kò sí sànàbì kan lẹ́yìn a ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé lójú ogun ni wọ́n ti pa gẹ́gẹ́ bí Musailima al-Kazzab ó sì ń bẹ nínú wọn ẹni tó ṣe pé wọ́n ra kùnì wọ́n wá sọ sátìmọ́lẹ̀ àbí wọ́n jẹ bẹ́ẹ̀ lórí dànù bí àwọn ètò máa múra wọn wá bá àwọn kùlẹ̀ fẹ́ nígbà ànábì máa nà ànábì làwọn náà kí ló dé táàbì kí ni tó ní lánàá táàbì dán ọmọ pa ànábì ni ọ ọ ní inú àmì kóńjọ ànábì òun náà ní í pé òun máa ń tẹ́ ń rò lọ́kàn yín báyìí kí ni mo ń rò ó lè ń rò pé rọ́ọ̀nù mọ́ pa tẹ́lẹ̀ kọ́kílà bá rò ebi kú rọ́ọ̀nù ẹ̀yọ́ tẹ́lẹ̀ ọlámi dídá náà bí òun bẹ́ẹ̀ náà ẹ̀rí nínú wọn òun náà Mirza Ghulam Ahmed Qadiyan tó náà pèrè rẹ̀ lánàá mi òpùrọ̀ lásán tọ́lọ̀ wọn bá kádàrà kó kú sílé ìgbẹ́ ẹ̀ màbá náà ti tọ́ wá kú sílé ìgbẹ́ gbọ́dọ̀ yẹ ká títí inú sálángá ni torípé àná sọ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó sọ pé ibi tí bí ọlọ́run bá kú sí ibẹ̀ náà ni wọ́n ṣe kéde ibẹ̀ ni wọ́n ṣe kéde. gba tó ti pa anabi yìí lágbàgbọ́ kí ló dé táwọn akpé yẹlẹyẹlẹ abẹ́yẹn tún anabi mi abẹ́yẹn ní anabi mi tẹ́ntẹ́lì sátọ̀ sanabi muhammed sallallahu alayhi wa sallam bákan náà inna qiblatana wahida ibi tá à ń dojú kọ́ sí sọlẹ́ ẹ̀yọ̀ kan náà ni qad nara taqallubaka qad nara taqalluba wajhika fi as-sama' فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم fawallu wujuhakum shatrah ọlọ́lá ti rí kó o ti fi máa ń dojú kọ sọ́mà ní ìgbàdégbà tọ́ọ̀rìn kan kọ́nà ọ̀bọ kọ́ láṣẹ ike bẹ́tẹ̀l makdis ni àbí pé kẹ́ ẹ síjú kúrò ní bẹ́tẹ̀l makdis kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní kọjú sí kaaba ọlọ́run ọba ni má kàdú má kàdú á padà mú dojú kọ alẹ́kíbílà eléyìí tó wù ọ̀tọ̀ yọnu sí torí náà láti sìn máa dojú kọ ìhà alikaaba ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ibikíbi táyìn náà bá gbé wá ẹ máa dojú kọ ìhà alikaaba ibi táwọn ń dojú kọ nù kò sẹ́ni sẹ́ni náà mùsùlùmí tó so pé ń kọ́ pàkọ́ sí ìhà kaaba gbogbo wa ń kọ́ ojú wa là ń dà kọ ìhà kaaba oríire ńlá lélẹ́yìí báyìí ìwọ náà máa wo ẹ̀sìn tó ṣe wípé tí wọ́n bá fẹ́ kọ́ mọ́sálásí wọ́n lọ pe àwọn olùmọ̀ wa pé bàbá ẹ dàpọ̀ ẹ̀ sàlàyé fún wa ibi lọ́yẹ kí mọ́sálásí yọ ọkọ̀ títí wọn náà ní láti mọ̀ pẹ́sìn sọ̀kan ni wọn náà ní láti mọ̀ pẹ́sìn òdodo ni. láwọn ẹ̀sìn míì àwọn òbúkátà láti béèrè bó lákọ̀ọ́jú ẹ̀sìn níbo ni wọ́n kọjú rẹ̀ sí tí wọ́n kọ́ ni níbo ni wọ́n kọjú rẹ̀ sí tí wọ́n lùlù níbo ni wọ́n kọjú rẹ̀ sí tó ṣe pé wọ́n máa bọ iná bọ ìpẹ́ kò síbi tí wọ́n kọjú sí tí wọ́n máa tẹ́bọ̀. ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam àyàfi ká dojú kọ ìhà kẹ́ àdá kọ́dà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam gbàtó dé Madina tọ́fẹ́ kọ́ mọ́sálásí rẹ̀ ilé ìdíje tí àkọ́kọ́ ilé ìdáná bí kọ́kọ́ mú ṣe ní ìgbà tó dé Madina anabi ọmọta dédé ikpe bíbí la kébìlà àgbègbàtọ́ lọ́wọ́ rán malayika Jibril wa malayika Jibril wa gbé ibi báyìí oníkì mọ́sálásí òdodo kọ́ báyìí la anabi sallallahu alayhi wa sallam lórí ṣe mọ́sálásí ẹ̀ wọn náà wọnú ìlú tó wà wàá rí i pé gbogbo mọ́sálásí pátá káàfà kò sí kan nínú rẹ̀ tó kọ́pà kọ́tà lùkébìlà kò sì sí kan nínú rẹ̀ tó ṣe pé ẹ̀gbẹ́ ló ń kọ́tà lùkébìlà ó ní kálukú nínú àwọn kọ́tà lùkébìlà ọwọ́ àṣeṣe kárí níbi àbílọ̀ ibi tí wọ́n ti rọ àṣàṣìṣe díẹ̀ kó jẹ́ ike bóyá bí wọ́n ti ṣe kọjú yẹn ó yẹ kó ṣe ike wọ́n ti ṣe apá díẹ̀ àbí wọ́n ti sápọ̀ díẹ̀ gbogbo eléyìí ní tọ́gbà tuntun ẹ̀ ẹ́ sì rí i pé tí wọ́n bá rẹ́ni sàlàyé fún wọn lọ́nà tó dáa kò ní ságídí kò sì ní sí ìtaniláyà tóní kálukú wọn ò fi sọwọ́ sọsẹ̀ sílẹ̀ torí pé gbogbo wa ti mà pé tá a bá ti sọ̀lá tá a kọjú sọ̀rọ̀ kíbla àti ìdànù lásán ní ọ̀jẹ̀ táwa ló nínú wa láti tàti dànù ọlọ́mọdé àtàtì dànù torí ẹ̀ kíbla tóná wàhídà ibi táwa ń dojú kọ ọ̀kan náà ni o ibi táwa ń dojú kọ táwa ti sọ̀lá ọ̀kan náà ni òun náà ni káàbà bákan náà àwa mùsùlùmí ohun àfojúsùn wa ẹyọ kan náà bíbẹ wa nílé ayé ohun àfojúsùn tiwa òun náà ni anuhaqiqa al-ubudiyyata lillahi azza wa jalla wahda báwo láti fẹsẹ̀ jíjẹrú ti sọlọ ọba lódodo nílẹ sọlọ eléyìí ni nǹkan àfojúsùn tiwa nílé ayé qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu eléyìí òun náà ní nǹkan àfojúsùn tiwa sọlá ti tẹ̀mí ẹran tí wọ́n pa ìtẹ̀mí àti kú mi gbogbo ọ̀gbẹ́ tẹnìkan àbí ti dání Allahu Rabbil Alamin eléyìí ló ń àfojúsùn tiwa. àwọn ọmọ sẹ̀mí torí ká lè kówó jọ a sì máa sẹ̀mí torí ká lè kọ́lé jọ a sì máa sẹ̀mí torí ká lè kó dúkìá lé ayé jọ gbogbo àwọn nǹkan tá à ń kó jọ nílé ayé yẹn níṣẹ́ là ń kó wọn jọ fún lè bàa jẹ́ olùrànilọ́wọ́ lórí àtìlẹ́sẹ̀ tọ́lọ́ kì í ṣe kó nǹkan gan ni táwa àfojúsùn kì í ti pa àwọn gangan ní dáwà lé ìdí nìyí tó fi jẹ́ wípé mùsùlùmí gbogbo ń tó wù kórikójọ ipò yóò wù ó lè bá ara rẹ̀ ìyẹ́bù kọ́ àzẹ̀lélà yóò sẹ́kù lẹ́rù ọlọ́mọba ni sọtẹ́jú tó fi mẹ́sẹ̀dẹ́ al-aghniya bijanib al-fuqara torí ẹ̀ ló ti ráwọn olówó lẹ́gbẹ̀ẹ́ àwọn aláìní nínú mọ́sálásí wàá rí àwọn ẹni tó nípò lẹ́gbẹ̀ẹ́ àwọn tálákà nínú mọ́sálásí wàá rí pé gbogbo wa níwájú ọlọ́run à allahu akbar tẹ̀lé yìí àmà tọ́ka sí fún ayé pé inna ghayatana wahida nítorí àfojúsùn yìí ìní àwọn mùsùlùmí ìlú fìjà yìí pé yabduluna al-ghaliya wan-nafis wọn máa ná gbogbo ń wọn àti tọ́wọ́dì nítorí kí ẹ̀sìn ọlọ́wọ́ bó lè bàjẹ́ pé òun ló borí gbogbo nǹkan mùsùlùmí ṣe tán láti fẹ̀mí rẹ̀ sílẹ̀ nítorí ìlọsíwájú ẹ̀sìn ọlọ́wọ́ ó ṣe tán láti fi gbogbo dúkìá rẹ̀ sílẹ̀ nítorí ìlọsíwájú ẹ̀sìn ọlọ́wọ́ bá nítorí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó ní illa liya'budun ìǹsì ẹ̀dá àwọn àlùjànnú àti àwọn èèyàn nítorí nǹkan kan míì yàtọ̀ sí kí n lè wọ́n lẹ́sẹ̀ kí wọ́n máa jọ́sìn fún mi lémi asùnmọ̀ kọ́ làwọn bá ti pa wá láti sọmọ jọ́sìn fún wọn bẹ nínú wa ẹni tó gbọ́ eléyìí tó fi ṣe wà fún àwọn ni wọ́n ń pè ní kéde alimuslimu ó sì bẹ nínú wa ẹni tó gbọ́ àti ọlọ́wọ́n bá tó fi tipa làbá rẹ̀ àwọn ni wọ́n ń pè ní kéde alikafiru ọlọ́wọ́n bá sọ nínú alukur'an wọn ni kúlì yá iyọ̀ alikafiru lẹ́ẹ̀ ti àbùdùmáà. ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين في وضع ما تني أفوز مسلمين فوق سورة الإخلاص بعد سورة الكافرون فوق طبعا كثيرين كثيرين لن مسلمين لا torí rẹ̀ ayàtọ̀ síra wa láà àbùdù máa ṣe àbùdù èmi ò ní máa jọ́sìn fún sẹ́yìn jọ́sìn fún kò sí ní nǹkan ti lè rí láyé yìí nípa pé kò ṣe déédéé fún mi tí wọ́n á fi Islam yìí sílẹ̀ tí màá ṣe nǹkan tẹ̀ ń sọ yàtọ̀ sí Allah síbẹ̀ lẹ́yìn náà sọ síbẹ̀ lẹ́yìn sọ sọmọ pé nǹkan ò ní ju ìjọba ìjọba ẹ̀ tí wọ́n máa rù ọ́ kálí ẹlẹ́bọ̀ọ́ nǹkan oníṣèṣì ọjà ìjọ náà máa rù ọ́ kálí àwọn olóòtà ilé ìjọpọ̀lọpọ̀ tí kò fi ń ka mẹ́lì ẹbọ tí kò fi ń ka mẹ́lì òòtà wala antum aabiduna ma a'bud ẹ̀yin náà sì ní jẹ́ni tí ó sì ń tẹ̀mí náà sìn ìdíjà ní jẹ́ káfírúnà kí ni káfíìrì kọ́ sọnù gbàgbé ní mọ́tíláṣí lòun ti rí mu kò ní débẹ̀. nítorí pé òun ò ṣetán láti sin lọ. wọlé ẹnà àbẹ̀dùn máa àbẹ̀dùn èmi ò lè jẹ́ olùjọ́sìn fún sẹ́yìn jọ́sìn. wọlé ẹnìtùmọ àbẹ̀dùn náà máa àbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ò sì lè jẹ́ olùtẹ̀sìn fẹ́ni tí mi náà tẹ̀sìn. lẹ́kùn dé inú fún wàlí ẹ̀sìn. ẹ̀fọ́ mẹ́sìn fi ẹ̀yin náà lẹ́sìn fi èmi náà lẹ́sìn fi mi. ẹ̀sìn fi ni alùpùpù ibi ọlọ́ọ̀dẹ fi hàn wá pé kúfúrú gan ẹ̀sìn náà ni wọ́n ń pè ṣùgbọ́n ẹ̀sìn orí ibú wàlíyàdì èmi ni mo lẹ̀sìn tèmi náà ẹ̀sìn mi ní kíni alìsílám torí ẹ̀ ìsìlám yìí kójú yọ ọ̀gá tí gbogbo ń tó lọ ó sì borí gbogbo tí ń bẹ lọ́dọ̀ rẹ lọ kí ni tó gan-an ti ń gbé ọ kí ni tó rò kó jọ tí mo ti fukẹ islam ti lọ wàláhi abel islam la abeli siwahu idà fitakaru bi qaisin aw tamimi bàbá tèmi ni islam èmi ò ní bàbá mi tó yàtọ̀ sí islam nígbà tí kálukú máa ń ṣe fáàrí pẹ̀lú bàbá tiẹ̀ wọ́n ní sáré bàbá tiẹ̀ lẹ́yìn báwo ló ṣe dáhùn islam náà mọ̀ ń bí ọ pé tani bàbá jẹ tó bí ọ islam kọ̀dájú kó gbédè islam mo rò gbédè yẹn yẹ yín torí pé ẹnikẹ́ni tó bá fẹ́ sọ pé bàbá jẹ ọ̀dà mọ̀ nǹkankan nígbà tó bá sọ pé bàbá rẹ ní islam kọ́ wa mú bàbá tiẹ̀ wá tó ju islam lọ ilé jẹ́ ìsì Salman al-Farisi radiyallahu anhu sọ̀rọ̀ kọ́ àlọ́ àrùbá wọn wọ́n jẹ́ yàtọ̀ nínú àwọn ẹni tí máa fi ẹ̀yà wọn ti fáàlì wọ́n máa fi ìran wọn ti fáàlì wọ́n máa sọ fẹ́ lómi kẹyìn tẹ̀ níran gbòlòtì wa tá a mọ̀ ẹ̀yin tọ́jú pé ẹ̀yin lọ́lọ́run dá kẹ́yìn nínú àwọn èèyàn tẹ́ ẹ̀dá kankan so wọn akálukú wọn sọ pé bàbá tó ní bàbá tó ní kẹ́yìn bàbá tó ní tẹ̀mí à ah, lọ́jọ́ ogun báyìí àwọn bàbá òun ni ẹ máa béèrè ń pa wọn ẹ bá fẹ́ gbọ́ ogun báyìí àwọn bàbá òní abẹ́rẹ́ pa wọn. wọn ní tani bàbá tiẹ̀ ìyá fàárẹ̀ sí tani bàbá tiẹ̀ oní bàbá mi ní Islam kálukú ẹni wọn bá wọ wò bàbá rẹ ní Islam àní bàbá tó bí ọtọ pọ̀ ọlẹ Islam ó tún wá kélé wì ó ní abil Islam la abali siwahu. إذا افتخروا بقيس أو تميم bàbá sẹ́mi ní islam mi ò ní bàbá mi tó yàtọ̀ sí islam ẹ̀yẹ́ máa fi kéésì ṣe fáàrí ẹ̀ máa fi tẹ̀míìmù ṣe fáàrí torí pé bàbá kìí dá akọ́dá akọ́dá títí kọ́mọ́lá lè mú ṣùgbọ́n islam ọ̀dà pin àbí ìwọ̀n rà lébùkọ́ fún islam mú wa máa bá wa wá títí dọjọ́ kú rẹ̀ tó báyìí ẹni Salman al-Farisi ńlọ sọ. dájúdájú ìsìláàmù yìí ga ọ ọ̀gá púpọ̀ ìdí nìyí tí ọlọ́wọ́n bá ti pa láṣẹ fún wa wípé ká má gbà láti kúrò láyé yìí láì jẹ́ mùsùlùmí ká má gbà láti lọ kúrò lábẹ́ sánmà yìí láì jẹ́ mùsùlùmí nítorí gíga tí ìsìláàmù ga ni ọlọ́run bá ń fún wa nírò nípa anabi ibrahim aleyhi salam àti ọmọ ọmọ rẹ̀ anabi yaqub aleyhi salam nípa bí ọlọ́run ọba ti pe anabi ibrahim sẹ́sìn islam tó gba islam oni wàmẹ̀ ni yarghabu an millati ibrahim illa man safiha nafsa wa laqad istafaynahu fi dunya. وإنه في الآخرة لمن الصالحين إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون سبحان الله بل إن النبي إبراهيم عليه السلام àti anabi Yaqub aleyhi salam lóníkàlùkù wọn ló sọ àsọtẹ́lẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ṣáájú kún tó lọ pé ya baniya inna Allah astafa lakumud din ẹ̀yin ọmọ mi ọlọ́run ọba fúnra ara rẹ̀ ló tẹ̀sẹ̀ ẹ̀sìn fún yín ẹ̀sìn yín ní Islam fala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ gbà láti kú kúrò láyé yìí láì jẹ́ mùsùlùmí o báyìí ni àwọn ànábì Ọlọ́run ni wọ́n sọ fún àwọn ọmọ wọn bẹ́ẹ̀ náà ni ló ṣe jẹ́ wípé Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa nínú alukur'an ó ń pàkíyèsí àwa náà lọ sídìí pé ká má láti fi ìsìláàmù sí múni sílẹ̀. ká wá tara bẹ́ẹ̀ ká lọ síbi nǹkan míì tí mú ní pín yẹlẹyẹlẹ ọlọ́run pàkíyèsí wa lọ síbi pé ìsìláàmù tá a bára wa lórí èyí oore àtìdẹ̀rọ̀ ọlọ́run ọba ni a kì í fi ọgbọ́n orí lásán sọ̀rọ̀ ẹni di mùsùlùmí ọlọ́run ọba ní ta ẹni tó bá fẹ́ lẹ́sà ní kíkọ́ jẹ́ mùsùlùmí torí ẹ ẹ ti bára yín mùsùlùmí o ẹ má gbà láti kó láyé yìí àfi nípò pa ẹ̀jẹ̀ mùsùlùmí. ọlọ́run ọba ni yā ayyuhal ladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi wa lā tamūtunna illā wa antum muslimūn. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run ọba nípa apàtúpáyà rẹ̀ ẹ ò sì gbọ́dọ̀ gbà láti kú kúrò láyé ń bí láì jẹ́ pé ẹ mùsùlùmí ìpèníjà ńlá lélẹ́yìí ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo mùsùlùmí wípé bá a ti ṣe jẹ́ mùsùlùmí láàárọ̀ ọjọ́ wa a gbọ́dọ̀ tún mójútó pa jẹ́ mùsùlùmí lọ́sàn-án wa a ò sì gbọ́dọ̀ fi ìsìláàmù sílẹ̀ lọ́jọ́ alẹ́ wa a ò gbọ́dọ̀ gbà láti kú kúrò láyé ń bí láì jẹ́ pa jẹ́ mùsùlùmí o islam nígbà tó ṣe pé nítorí wá pọ̀ òun náà ní islam kọ̀tọ́kọ̀ sọ pé nítorí so wá pọ̀ nínú islam ọ̀pọ̀ ju ń tọ́ yà wá lọ kò sí nǹkan kan tọ́ yà wá nínú islam tó bá mọ̀ mu wá nígbà tó ṣe pé islam òun náà ló so wá pọ̀ ìgbà tó ṣe pé òun náà ló so wá pọ̀ òun náà ló lè mú aṣọ kan àwọn èèyàn máa ń ṣọ̀kan lóríṣiríṣi ìṣọ̀kan wọ́n á sì máa jọ ṣe pọ̀ lóríṣiríṣi ìbáraẹniṣepọ̀ ṣùgbọ́n tó ṣe pé ẹ̀mí ìṣọ̀kan àti ìbáṣepọ̀ yẹn kì í gùn jọjọ nínú ìgbésí ayé nítorí pé gbogbo ìbáṣepọ̀ ìṣọ̀kan míì tó bá yàtọ̀ sí ti ẹ̀sìn Islam fa innama huwa ittihadu masalih ńṣe ní máa jẹ́ ìfọ̀kan àǹfààní tàǹjọ́ ń fojú sùn. فإذا وجدت المصالح وجد وجد الاتحاد وإذا تخلفت المصالح يتخلف الاتحاد àti mà ike tó bá pa àǹfààní ló bá so wá pọ̀ nígbà tí à ń bá ń rí àǹfààní yẹn ìṣọ̀kan yẹn ó lọ wájú ìṣọ̀kan yẹn ó dàgbàsókè. Okay ṣùgbọ́n ní ìgbà tí àǹfààní yẹn bá ti kù díẹ̀ káàtó tí wọ́n máa tẹ̀ wá lọ́wọ́ ìṣọ̀kan máa dínkù ìbáṣepọ̀ máa dínkù èsì rí tààrí ma wọ́n á lẹ́ pé àrà àǹfààní kan bẹ́ẹ̀ ma àwa ti wá àǹfààní lọ bòmí torí ẹ̀ ló ṣe jẹ́ kí wọ́n máa ṣọ̀kan lórí kí wọ́n jọjọ́ máa lò tó bá wà nídàálẹ̀ wàá rí pé àtiwọ́ àtiwọ́ àtiwọ́ nínú àwọn tìlùjọ pààyàn pọ̀ ẹ̀ máa ṣèpàdé lórúkọ pé ń wá lọ síwájú fún lóyún àwọn babalájé àwọn ìyá lọ́jà àwọn náà máa ṣe bẹ́ẹ̀ ẹ̀rí kó àwọn ọmọ sukùn náà àwọn náà máa ṣe bẹ́ẹ̀ wọ́n máa rí sáínbọ́ọ̀dù mábìkíbi àwọn ọmọ ọ̀yọ́ o àwọn ọmọ ìjẹ̀dá o àwọn ọmọ ìjẹ̀bú o àwọn ọmọ àlòbú o àwọn ọmọ ìjẹ̀rú oníkálukú wọn máa lẹ sáínbọ́ọ̀dù pé àǹfààní sún àwọn pọ̀ àǹfààní ìlú àwọn bẹ́ẹ̀ ni ẹ̀rí pé ọ̀n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé àwọn ń ṣọ̀kan wọ́n jọ ń ṣe pọ̀ nítorí pé ibi iṣẹ́ jọ pa wọ́n pọ̀ ibi iṣẹ́ tó jọ pa wọ́n pọ̀ yẹn inú wọn fi jọ máa ṣe inú wọn fi jọ dọ̀kan níjọ́ tó bá ti di pé wọ́n nílò ẹnìkan bí iṣẹ́ òun tó bá rí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ táwọn jọ wà ń bí iṣẹ́ báwo ló ṣe lọ́ọ́ fàdúró sí wọn ni nígbà tí ẹ̀rí pé wọ́n lé mi bí iṣẹ́ ìyànjú wo lẹ gbà fúlùwà rẹ̀ bá rẹ̀ dá sọ́njà rè ah ìbáǹdọ́ sọ̀kan kò ní dáa fún sọ̀kan náà bẹ́ẹ̀ náà ni ẹ̀rí àwọn èèyàn tó ti kí wọ́n jọ ń ṣe pọ̀ nítorí pé iṣẹ́ ọwọ́ kan náà wọ́n jọ ń ṣe bí ẹgbẹ́ àwọn carpenters bí ẹgbẹ́ àwọn bricklayers bí ẹgbẹ́ àwọn welders bí ẹgbẹ́ àwọn mechanic àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálukú wọn wọn máa ṣẹgbẹ́ ẹgbẹ́ yẹn lórúkọ pé àwọn fi ń wá ìlọsíwájú fúnra wọn àwọn fi ń wá ìdàgbàsókè fúnra wọn nídìí iṣẹ́ táwọn ń ṣe nítorí pé àwọn òkú àǹfààní ń bẹ nínú káwọn ọjọ́ ti pọ̀ so that ẹni tí ò bá sí nínú ẹgbẹ́ yìí tó bá serú iṣẹ́ tàwọn yìí àwọn ọjọ́ dúnkokò máa àwọn lọ kórin iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá po sìmẹ́ǹtì tà torí kó lè bá gbẹ́ kárẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ àwọn àkà so ẹ̀rí pé léyìí àwọn sọ pé gbé táwọn ń ṣe nìyẹn ọmọbẹ náà káfíńtà náà pèsè pé àwọn náà pé gbogbo ẹni tó bá tó kó mọ́ àmà tí ò bá wọnú ẹgbẹ́ yìí wọ́n lè lọ sàgùn sí lórúkọ ẹgbẹ́ ìgbẹ́ ńgbà tó bá wà lókè kó yọ ọkọ kó ṣubú látòkè ó yẹ kí bẹ́ẹ̀ ní ó ti bá tiẹ̀ pàdé kọ́dálápá dálẹ́sẹ̀ kọ́ba bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn ọ̀daràn tó bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ wa àwọn ẹlẹ́kọ̀ọ́ tútù àwọn náà tó ń sẹ́gbẹ́ tó wọ́n làwọn jọ ń ṣọ̀kan bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ onírú ẹgbẹ́ aláta ẹgbẹ́ ẹlẹ́fọ̀ ẹgbẹ́ ẹlẹ́pà àwọn náà làwọn jọ ń ṣọ̀kan kìí ṣerú ìsọ̀kan eléyìí làwa ń sọ torí pé tí mo bá bá wà lẹ́gbẹ̀ẹ́ ẹlẹ́kọ̀ọ́ jọjọ bá ti rí pọ̀ ọ̀tẹ̀ kan mọ́ ọ̀lẹ̀ lókùtọ̀ ń tà ó ti kó lẹ́gbẹ̀ẹ́ nù ẹgbẹ́ ọlọ́ọ̀lẹ̀ lókùtọ̀ ó ti máa wà ṣùgbọ́n ìsọ̀kan táwa ń sọ ìsọ̀kan tó ju gbogbo ìsọ̀kan lọ ni ìsọ̀kan pé ẹ̀sìn pa wá pọ̀ tọ́ àwọn a lè rí ọjọ́ kan tí ó dé wá bọ́ ọ lókè pẹ̀ yìí tó ipò pẹ̀lú wọn má nítorí pé o ti fi ìsìláàmù sílẹ̀ fi ìsìláàmù sílẹ̀ báwo pé yá amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum ẹ gbọ́dọ̀ gba láti kú àyàfi ẹ jẹ́ mùsùlùmí. ó túmọ̀ sí pé yẹn kú ni. ìṣọ̀kan táwa ń sọ nípa rẹ̀ ní ìṣọ̀kan títí dọ́jọ́ kù ni. tí ẹ bá wá pé ẹ òun rí i pé islam ò pé òun kẹ́ẹ́ bí àwọn òpònú ṣe máa sọ ń gbà mí ó ní islam ò pé òun kí wọ́n á lókù tó pé ọ ó ní ìṣèkèfèrí lókù tó pé òun torí wọ́n ń fún yàn lówó lọ kò burú lábẹ́ òfin ọlọ́run nínú hadith abdullahi ibn abbas radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam ó ní man baddala dinahu tọkítọ́lò gbogbo ẹni tó bá ti fi islam sílẹ̀ pa ẹni tó bá fi islam sílẹ̀ ìtumọ̀ àdéhùn yẹn nù òkèèsì pé ẹni tó bá yẹ ẹ̀sìn rẹ̀ padà ẹni tó bá ti fi islam sílẹ̀ pa nítorí pé àmọ̀ pé bí Yahudi tó bá di Nasrani kò sí wàhálà àbí òye wa bákan náà tí Nasrani tó bá di Yahudi kò sí wàhálà however tí Nasara tó bá di mùsùlùmí marhaba tí Yahudi bá di mùsùlùmí marhaba àní sọ pé náà yẹ ẹ̀sìn rẹ̀ padà ká pa mo ìtumọ̀ àdìsí yẹn ni pé máa ń bẹ́ délé dín náà hófà tó ló ẹnikẹ́ni tó bá kọ islam lẹ́sìn kí láì ṣe fún ẹ pàkí sí pé ọlọ́lọ́ da lọ́nà kojú yọ ọ tẹ́ wàá lọ da lọ́nà pé ó ti jẹ bí ikú tẹ́ wàá mú kẹ́ ẹ̀ lùpa rárá o eléyìí kàtàkàtà ni o islam òsùkú wa lọ síbi kàtàkàtà ọlọ́wọ́ bá kọ́ ọ lẹ́sẹ̀ ike ká ṣọ̀kan jàmá ọlọ́wọ́ bá ń ṣe fún ṣọ̀kan kò fẹ́ wa fún ká pín yẹlẹyẹlẹ wọ́n ní wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ẹ di okùn ọlọ́run ọba amúlápapọ̀ yín o okùn ọlọ́run ọba tó yí tí kìí já òní kí gbogbo yín kẹ́ ẹ̀ dì mú wa la tafarraqu gbogbo yín ẹ sùrùjọ sí di okùn ọlọ́run ẹ má ṣe yẹlẹyẹlẹ o ẹ má fà kélekèlé o okùn ọlọ́run kẹ́ ẹ̀ dì mú ẹ má pín yẹlẹyẹlẹ ẹ má fà kélekèlé kí ni okun ọlọ́run àwọn àfọ̀tẹ́sìrì ní al-Islam àwọn àkàtún ní as-Sunnah àwọn àkàtún ní al-Qur'an tẹ̀lé yìí wọ́n ń pè ní ikhtilafu tanawwu' la ikhtilafa tadad ìyapa tó wà nínú tẹ̀sírì ìyapa pé àlàyé rẹ̀ póríṣiríṣi ni ìyapa pé àlàyé rẹ̀ póríṣiríṣi ni ìyẹn ni pé okun ọlọ́run òun náà ni islam kí gbogbo wa gbárùkù sí òun náà ni alukur'an kí gbogbo wa gbárùkù sí òun náà ni sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam kí gbogbo wa gbárùkù sí èwo la lè gbárùkù sí nínú gbogbo ẹ̀ tí ó yà wá yẹlẹyẹlẹ kò sí. torí náà eléyìí lọ́lọ́run ti pa á láṣẹ sí alukur'an làwọn gbárùkù sí sí sunnah là ń gbárùkù sí islam là ń gbárùkù ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ làwọn ń ṣe wọ́n gbárùkù ti alukur'an wọ́n gbárùkù ti sunna wọ́n sì gbárùkù ti islam àwọn eléyìí àwọn ni wọ́n pọ̀ jù nínú àwọn mùsùlùmí ọ̀pọ̀ ẹni fún ọlọ́ ọ̀hún ń bẹ nínú wọn àwọn ẹni tó ṣe é ké àwọn gbárùkù ti ẹgbẹ́ tí wọ́n ń ṣe ni wọ́n gbárùkù ti àmì wọ́n gbárùkù ti àbá wọn kí ẹ ṣe islam kí ẹ ṣe alukur'an kí ẹ ṣe sunna ni làwọn gbárùkù tì ó sì ń bẹ nínú wa ẹni tó ń ṣe islam yìí ṣùgbọ́n tó gbárùkù tì àwọn ẹ̀yà rẹ̀ tí wọ́n jọ ń ṣe ẹni tí ìbá ti ṣe ẹ̀yà rẹ̀ nínú àwọn tó jọ ń ṣe islam wọ́n kàn ń wò wọn pé kèfèrí lásán làwọn eléyìí ó sì ń bẹ nínú wa ẹni tó ṣe ike òun tó ń gbárùkù tì òun náà làdáadáa lẹ̀ bí dàá ńlò ń gbárùkù tì nínú àwọn mùsùlùmí tá à ń jọ ń ṣe islam yìí ọmọ ẹni tó ṣe é ṣe nítorí òun gbárùkù sí òun náà ni báwo làǹfààní ó ṣe yọ táwọn kòwò jọ kòwò jẹ nítorí òun gbárùkù sí ní Islam àwọn arìjẹ ní mọ̀dàrú làwọn wọ́n bá dàrú nbìkan tó bá yọ kún kò jẹ kún túlẹ̀ ní irun wọn náà wà ìdí nìyí tó fi jẹ́ pé ìṣọ̀kan wọ́n fẹ́ sọ wọn èèyàn mélòó nínú wa ni ló ṣe ẹ̀ẹ́dẹ̀sọ́ọ̀mù bi hablillah lọ́jọ́ kókó ọlọ́run ló dì mú alẹ́ Islam alukur'an wa sunna mélòó nu wa ló ti bẹ́ẹ̀ mélòó nínú wa ló rí bẹ́ẹ̀ ìgbà tó yẹ kí fídíà ni wọ́n dì mú onítọ̀hún sì di súnà mú àwọn ń pe oníṣìírí pé ìṣìírí táì máa darapọ̀ mọ́ àwọn kájọ máa ṣọ̀kan tí wọ́n lọ ní wàá tẹ́sí mu bi hablillahi jami'a wala tafarraqu ẹ tí okùn ọlọ́run ọba mú lápapọ̀ yín ẹ sòròbó ẹ dìjọ sòròbó ẹ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ onífìwá ni hablillah yẹn gan-an náà lọ́ọ́ dá wàhálà rẹ̀ hablillah táwọn á dì mú ẹ̀yin ò dì mú táwọn á dì mú ni kéde al-islam wal-Qur'an wọlé ẹ̀yin dì àwọn ṣéwù ṣéwù yín ẹ̀dá kò sọ́nà wọn ò ti tàtà kúnṣẹ́ báyìí lẹ́tí wọn pé báàlú ò lè gba ọ̀nà tírénì wọ́n ti tàtà kúnṣẹ́ habulullahi táyé dìmú àdádálẹ̀ ni àdádálẹ̀ lóríṣiríṣi ibi táwọn kan ti ń kí alukur'an táwọn ti ń jọ́sìn sọ́lọ́ tí wọ́n ti ń kí alukur'an táwọn ń tẹ̀ láṣẹ tó wà nínú ẹ̀ tí wọ́n ti ń kí alukur'an. tí ayé wọn ti lójútù ìgbà náà ni wọ́n gbé alukur'an ni wọ́n ń já wẹ́lẹ́wẹ́lẹ́ ló ń sọ di gàrí síra fún fi wàhálà hàn owó àdá sínú ẹ̀ ọ̀sọ̀ alukur'an di gàrí àtomi wá ń gbé e mu ni wàá tọ́sí mu bí hablillahi jami'a wala ń jọra wọn kò ibi tí àwọn ibi tí àwọn lọ́lọ́n ti fún àwọn lówó tí wọ́n gbéra tán lọ sí umra nítorí àti lè bá àbádáadáa pàdé lọ́dọ̀ ọlọ́ ibi bá náà ni wọ́n dìde tó ló ní ẹgbẹ̀rún rákà kan tó fẹ́ yàn náfìlà tó kọ̀yìn sí àlùkébílà yàn tó sì dúró ní wọ́ọ̀ tó sì jẹ́ pé tẹ́lẹ̀ sì yàn tọ́jọ́ra wọn kọjọ́ra wọn tó kàn ọ́ nù nǹkan dáadáalẹ̀ ni wọ́n ń ṣe àdáadáalẹ̀ lọ dáalẹ̀ nígbà táwọn kan ṣe sọlẹ́ bí kò lè kó sunwọ̀n tí wọ́n ṣe sọlẹ́ pẹ̀lú gbogbo tẹríbọ̀ ọkàn máa fi sọlá tu tiẹ̀ ó ń ṣe ọkọ̀ sísẹ́gbẹ̀ẹ́ ni nígbà tí wọ́n ké sọlá ti ha nínú sọlá náà pé lílfàtì ni wọ́n ń ké lílfàtì lọ́mẹ́nu lé ilé ìtìjẹ́ ó ní lílfàtì lè dúró ń dùn fàtì à tó habilillahi náà rà dà kò lè jọra wọn. ìyàkọ́ ṣẹlẹ̀ láàrin wa àgbọ́ra wa yé nípa nǹkankan àwọn afẹ́kẹ́ ẹja padà síbi alukur'an ẹja padà síbi sunna níbi tá a ti rálá yé tá a ti mọ tá a ti wójú tù fún ti ń ṣẹlẹ̀ láàrin wa yìí wà á bá ah! kìtàbù wa sunna báwò báwọn fẹ́ kìtàbù wa sunna ń ìjà àwọn lọ́dọ̀ bàbá alágbájá ẹjọ́ tí bàbá alágbájá bá dá ó ti tẹ́ àwọn lọ́rùn ok bàbá alágbájá yẹn ó túmọ̀ sí kìtàbù ọ̀túnà lọ́dọ̀ sí bàbá alágbájá yẹn ó dáa ju kìtàbù ọ̀túnà lọ́dọ̀ sí eléyìí túmọ̀ sí pé ìgbà tí ntí sun ní pọ̀ tí mú ní dọ̀kan táwọn bá ti sọ pé àfẹ kò sí ní tá a ti sọ̀kan àlè sọ̀kan o alukur'an olómọdé àtọkàn sunna amadé àdọkàn islam ònga ama sọni dọkàn lórí délé wa'tasimu bihablillahi jami'a wa la tafarraqu ọlọ́ni ẹ̀ má kún yẹlẹyẹlẹ o gẹ́tẹ́lẹ̀ báyìí wa a rí i pé nínú tó jẹ́ ọ̀ràn yẹn lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí ó náà ká máa fi ọpẹ́ fọlọ́ lórí kó ti wá mùsùlùmí nínú ìfọpẹ́ sọ́lọ̀ oní àní kí mùsùlùmí kọ́rẹ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí kó ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn fún ọjọ́ di ọ̀kan ntí ọwọ́ àjẹ́ àdọ̀kan bàbá ti fi sílẹ̀ àlè dọ̀kan o nítorí pé àwọn sàdédé jẹ́ mùsùlùmí àfi nítorí pé àǹtẹ̀lẹ̀ kitab wa sunnah nígbà tá a bá ti wá ní ẹjẹ́ àtọ̀kan tó ń ti pápá kan nù wò ní tẹ̀lé kitab wa sunnah tá a lè sọ̀kan a lè sọ̀kan torí pé ọ̀dà bíbí àtẹ ní kí mùsùlùmí àti káfíìrì kan wá sọ̀kan nù wọ́n dàbí ìgbà tẹ ní kí ẹ̀tù àti sáná kí wọ́n ṣọ̀kan wọ́n dàbí ìgbà tẹ ní kí iná àtomi kí wọ́n ṣọ̀kan tọ́ nígbà tá a bá ṣọ̀kan báwo là á rí anabi sallallahu alaihi wa sallam ó fi hàn wá nínú àdìsí tó gún régé gẹ́gẹ́ bí mùsùlùmí àti mùsùlùmí bí wọ́n ti ṣe rí ní ìgbà tí wọ́n bá gba ìṣọ̀kan láàyè láàrin wọn anabi ni alimọ́minu lẹ́lmọ́mini kalboniyani yasudu baaduhu baada mọ́mìnì sí mọ́mìnì wọ́n dà gẹ́gẹ́ bí ilé tá a kọ́ ni o ògiri tá a ma tó ṣe yí pé apá kan nínú rẹ̀ yóò di èkejì mú ni bẹ́ẹ̀ ni mọ́mìnì àti mọ́mìnì rí mọ́mìnì yóò mọ àwòkù ńlọmọ ẹ̀yọ́ òun ọmọ ìyá rẹ̀ náà mọ àwòkù òun kò ní fẹ́ káburú ṣe yóò máa fẹ́ kí dáadáa ọ ṣẹlẹ̀ sí tẹ́ ìdá bá ṣẹlẹ̀ sí yóò mọ̀ pé òun lọ ṣẹlẹ̀ sí báyìí ni múmi ni máa rí tí ìdùnnú bá ṣẹlẹ̀ sí kò ní ọmọ àdùnnú èyàn máa tó tala gbá létí ta létí ń ro yóò ní gbogbo wa náà wọ́n gbá létí gbogbo wa là ìdá ṣẹlẹ̀ sí tó bá já ìdá gbogbo wa ni dáadáa náà ṣẹlẹ̀ sí tó bá jẹ́ dáadáa bí múmi ni ti nu nígbà tí ṣọ̀kan bá ń bẹ láàrin síbẹ̀ làwa rí ni ọ̀dájú pé àárí bẹ́ẹ̀ o ọ̀pọ̀ nínú wa wọ́n jẹ́ mùsùlùmí ẹlòmíín náà jẹ́ mùsùlùmí yóò máa dá yẹ̀yẹ́ mùsùlùmí sílẹ̀ yóò máa yọ ọ́ lórí ipa burú ṣẹlẹ̀ sí kọ́lọ̀ mú gbogbo irú àwọn wa ni ó ń túmọ̀ sí pé islam ọ̀rá ìjókòó lára rẹ̀ gbàtí islam ọ̀rá ìjókòó lára yẹn aburú mi ló máa ń ráyè ìjókòó lára yẹn o. ni tó fi jẹ́ pé tí mú ní ṣọ̀kan ọ̀pọ̀ láàrin àwa mùsùlùmí ṣùgbọ́n tó ti pín àwa mùsùlùmí lónìí ìpín yẹlẹyẹlẹ lọ́pọ̀ jù láàrin wa a ṣọ̀kan oníkàlùkù ń lọ lọ tiẹ̀ lọ́tọ̀ ni kóńkó jábẹ́lẹ́ ti bà wá jẹ́ ẹ rí i pé lórúkọ ìsìláàmù yìí ọ̀nà tí kálukú ń tọ̀ ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn wọ́n ti ẹ̀fẹ́ lè sọ ìsìláàmù bíbí ẹ̀sìn míì tó ṣe pé kálukú pẹ̀lú mọ́sálásí tiẹ̀ kálukú pẹ̀lú lànà tiẹ̀ tí wọ́n ń tẹ̀lé kálukú pẹ̀lú ọ̀nà táwọn fi ń tẹ̀sìn tiwọn kálukú pẹ̀lú ọ̀nà táwọn fi ń ṣàdúrà tiwọn oníkálukú gan tún gba káàdì tí ó fi hàn pẹ̀lú àwọn kan lọ́jẹ́ kìí ṣerú àwọn míì aburú ńlá lélẹ́yìí aburú ńlá lélẹ́yìí tí kálukú bá ń lọ nínú àwọn mùsùlùmí lónìí àjàjà tó bá ní mọ́tò á rí kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n lè mára mọ́tò wa kíkẹ́ kínní kan fámìlì oníkàlùkù yọ lẹ́gbẹ́ rẹ̀ mẹ́fẹ̀ẹ́ pé kínní kan fámìlì ìwọ náà kínní kan fámìlì ìwọ tó ń kínní kan fámìlì tó bá wá rí i pé mọ́tò ti ń lọ níwájú tó ń yí irú fámìlì tó ń lò náà inú rẹ̀ wọ́n máa dùn yàtọ̀ pẹ̀sẹ̀ rí nǹkan àwọn ẹni tó ń ṣe ẹgbẹ́ wa dáhùn ṣe wọ́n pọ̀ gan-an náà àwọn mùsùlùmí tòwó tó dúmọ́tò mi tó fẹ́ cross òun náà kìíní kan family kí ẹ kẹsẹ̀ lẹ́wọ̀n ẹ kẹsẹ̀ kí lọ́wọ́ ta ọ́ torí pé olùkọ́ àwọn jọ ń sìn kankan náà ṣùgbọ́n tó bá ń rí ẹlòmíì tó ti pé mbẹ́ wájú rẹ̀ òun tiẹ̀ òun ọ̀jẹ́ pé irú ẹgbẹ́ tí wọ́n ní ṣe ọwọ́ àríṣọ́ náà lẹ̀ máa ibi gíláàsì mọ́tò rẹ̀ pé kìíní kan family ẹ̀rí pé láì sá dìlé ó lè máa san fèrè mọ́tò sí ìfàkúfà gbogbo wa dájọ́ balẹ̀ gbogbo wa dùn mí. subhanallah tonti pé èkíní kejì wọn mùsùlùmí náà wọn ń pera wọn ṣùgbọ́n tí wọ́n ti ra wọn bọ̀ ó sì yà wọn oníkàlùkù ọmọ wa wúra wọn gẹ́gẹ́ bí ọ̀tá wọn mọ̀ wá kúta fúnra wọn pé ẹ̀yin ọ̀tá dédé lọ dá ti yín lẹ̀ àfi ńgbà táwọn ọ̀gá yín jàǹbá àwọn ọ̀gá wa àbí ẹ̀kọ́ ni ìjọ̀gá wa àti tọmọṣẹ́ nígbà táwọn ọ̀gá yín jàǹbá àwọn ọ̀gá wa lẹ́yìn lọ dá sí yín lẹ̀ àwọn ẹni tó yẹ pé tiwọn náà wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa wọra wọn pé àwa náà nìpìlẹ̀ àwa nìpìlẹ̀ gbogbo àwọn ilé ẹ̀rí gbogbo rẹ́sẹ̀ lù bá bàbà kò ní tó kálukọ́ ọmọ wa wọra rẹ̀ pé tó ń sèǹ gan ni Islam níta yẹn ń ṣe kìí ṣe Islam bẹ́ẹ̀ náà ni tí ẹ bá wà ń sọ̀rí kọ̀ọ̀kan ló kọ pé mùsùlùmí làwọn o tó wá lẹ fọ́tò ṣé wù ọ̀kánú tọ̀rí kan tó lẹ mọ́mọ́tò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn láwọn orílẹ̀-èdè bòmí adúgbò pé wọn ṣe bẹ́ẹ̀ lórílẹ̀-èdè tó lẹ mọ́mọ́tò rẹ̀ pé ṣé wù tòun ni ó gbogbo ẹni tó bá mọ tọ̀rí kan àti tọ̀rí kọ́ ìdẹ̀ wọ́n ti mọ̀ pé ókè nítorí míìnì ni pé tọ̀rí kọ́ báyìí lòdì bí kò lẹ Mara mára mọ́tò rẹ̀ kíkẹ́ tọ̀rí kọ́ Tìjàníyà lọ sí ẹnìkan tí máa ń bọ̀ lẹ́yìn mọ́tò rẹ̀ tó ń bá jẹ́ Kàdíríyà àbí òye wa yóò bọ̀ sí mọ́tò gba mọ́tò rẹ̀ pé ọkùnrin àwọn ọkọ̀ wájú mi jọ ah, ah, kí ló dé ó ti le tó bá torí pé ń wọ pé èyí ti rí tí wọ́n lọ di Tìjàníyà tó di Kàdíríyà gbogbo àwọn nǹkan yìí wọ́n ń pín wa yẹlẹyẹlẹ ń sọ wá dọ́tọ̀ọ̀tọ̀ kálukú wa dọ̀ dára wọn. lábẹ́ pé mùsùlùmí náà sì ní jọ ní gbogbo wa ìdí ni pé a ti fojú ọ̀nà lẹ̀ etí so nípò tí wọn fi dọ̀kan aláàfẹ onáni islam nǹkan míì ló tó gbárùkù mọ́ kódà lórúkọ pa àlọ́lé ẹkọ àlọ́lé ẹkọ. àlọ́lé ẹ̀kọ́ islam náà wọn lọ ẹnìkan tó máa ń sí nǹkan kan àbí tí wọ́n bá mọ ọmọ pé ilé kí ó báyìí lọ́lọ́ tí èso rú lé tó ta wọn wọ́n ti lè máa yàn lódì fẹ́lẹ́ yìí wọ́n lè máa yàn lódì fẹ́lẹ́ yìí pé kí ni làlàbà rẹ tí èwo làbà rẹ tó wà lè kí o tó wa ìtìrí tó jẹ́ tó ń gbà tí wọ́n mú ọ lọ lé tó kọ̀jẹ́ kọ́dọ̀ tó bàbá tó wa ni wọ́n mú ọ wa kọ̀dọ̀ ṣé wa àwọn eléyìí náà tún dọ̀tá lọ kárin lábẹ́ fàǹdọ̀ǹdè láàmú náà ìtìrí tó fi jẹ́ pé ìsìláàmù so wá pọ̀ àwọn nǹkan tí ó wàá dà wá rúdú ọ̀pọ̀ yìí wá síra wa làwa mójútó torí ẹ̀ a ọ̀rọ̀ ló sọ o ọ̀rọ̀ ló sọ o àfàtò ní bàḥàtò ànil adìyẹ́ni fìl ọ̀rùdì kùlìhà. وجبت بلاد الله غربا ومشرقا فلم أرك الإسلام أدعى لألفة ولا مثل أهليه أشد تفرقا أفاني gbogbo ẹ̀sìn pátá làwọn ṣèwádìí nípa rẹ̀ gbogbo ẹ̀sìn tó wà lókè pẹ̀ làwọn ṣèwádìí nípa rẹ̀ àwọn sì rìn púpọ̀ àwọn lọ sí ibùlà àti ìbùwọ̀ oòrùn láti wo bóòlù àwọn èèyàn ń ṣe ń bẹ̀. فلم أرك الإسلام أدعى لألفة olùwòlíwò islam nínú gbogbo ẹ̀sìn pátápátá. bí ẹ̀sìn kan lọ́wọ́ wà tí ń pè àwọn èèyàn lọ síbi kí wọ́n ṣọ̀kan kò sírò islam. ṣùgbọ́n ìbànújẹ́ ni nǹkan ìyàlẹ́nu ni nítorí wọ́n rí sí kejì wọ́n ní wala mithla ahlihi ashadda tafarruqa àwọn ọ̀wá tí wọ́n á rẹ́ni tó burú tó àwọn mùsùlùmí tí wọ́n ń ṣe islam tó pe ni lọ síbi ká ṣọ̀kan àwọn ọ̀rẹ́ ni tó burú tó àwọn mùsùlùmí ní ìpín yẹlẹyẹlẹ tó burú jù bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ islam ló pè wá lọ síbi ká ṣọ̀kan àwa mùsùlùmí la ti pín yẹlẹyẹlẹ jù èyí ti rí kí ló ṣe wá nígbà tí gbogbo wa sì mà kí gbogbo òkun yẹlẹyẹlẹ aburú ni o kò sílu tọ́lọ̀ ti sọ̀rọ̀ fún yẹlẹyẹlẹ dáadáa ní alukur'an gbogbo bí tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ fún yẹlẹyẹlẹ ọlọ́run gbẹnu àtẹ́lù ni ọlọ́run ni wala takunu minal mushrikin minal ladhina farraqu dinahum wa kanu shi'an kullu hizbin bima ladayhim farihun ẹ mẹ́sẹ̀ jọ́kẹ́ nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ àwọn ẹni tó ṣe ike wọ́n pín ẹ̀sìn wọn sí yẹlẹyẹlẹ wọ́n wá sọ̀rọ̀ àwọn di kóńkó jábẹ́lẹ́ kálukú dájú òsì ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo oníkálukú nínú wa wọ́n wá ń wòra wọn wọ́n ń jọra wọn lójú pẹ̀lú tí wọ́n ṣe ọlọ́ni ẹ̀ má pín yẹlẹyẹlẹ ń sìn aburú ni ká pín yẹlẹyẹlẹ ó wá nínú hadithi muawiya ibn abi sufyan radiyallahu anhu ilé tí imaamu ahmed abu dawud abu abdullahi alhaji àtàwọn míì ké jáde tó sì jẹ́ àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ tá a bá wo àdúrà ọ̀nà púpọ̀ tó gbà wá. ó lànà bí sallallahu alaihi wa sallam sọ pé iftaraqat al-yahud ila ihda wa sab'ina firqa waftaraqat an-nasara ila thantayn wa sab'ina firqa wa satafariqu ummati ila thalathin wa sab'ina firqa kulluha fi an-nar illa wahida. قالوا ما هي يا رسول الله قال هم الجماعة هم من كانوا على مثل ما أنا عليه اليوم وأصحابي النبي صلى الله عليه وآله وسلم قال هو يهودي قم يلا يلا ما قمت أنا متى لني أنا ما كان لني أدوني أو أنا صار أنا أكون أنا قمت أنا متى للا أدون إجازة منه قم يوم وقمت أنا متى للا أدون إنني بقوا واو àti ẹyọ kan wọ́n lè wo ni wọ́n wà àlìjáná anábì ní àlìjámáà àwọn náà ní jamáà torí kọ́ ọmọ máa túmọ̀ pé jamáà yẹn ni jamáà tiẹ̀ kìí ṣe jamáà àwọn ẹlòmíì anábì tó sàlàyé kí ni wọ́n ń pè ní jamáà yẹn wọ́n ní hum man kana ala mithli ma ana alayhi al wa ashabi àwọn náà làwọn ẹni tó ṣe pé wọ́n ń bẹ lórí irú tèmi àtàwọn sàábì mi ń bẹ lórí rẹ̀ lónìí àwọn ẹni tí ń bẹ lórí irú tèmi àtàwọn sàábì mi ń bẹ lórí rẹ lónìí àwọn ni. gbogbo eléyìí àfihàn wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ká pín yẹlẹyẹlẹ kò pé wa àfi ká sànà bá ti ṣe jẹ́ kí gbogbo wa àwà lórí níta àwọn jàmáà mùsùlùmí àkọ́kọ́ ń bẹ lórí rẹ̀ láyé ànábì sallallahu alaihi wa sallam irú níta ànábì fún àwọn fàábílẹ̀ lórí rẹ̀ torí ẹ̀ lọ́lọ́wọ́n bá fi sọ fún wa nínú al وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله إليه أجوانا من الله أبا أجوانا طلع بارا أجوانا إن كما تو إما تجاني تو ما تو أجوانا يلا يلا ميو كان أجوانا يي wọ́n mọ̀ sọ yín dẹni tó fọ́nká tó pín yẹlẹyẹlẹ kúrò lójú ọ̀nà ọlọ́run ọba wa torí ẹ̀ ìpín yẹlẹyẹlẹ aburú ńlá ni eléyìí tó ti ń bá àwọn mùsùlùmí farafinra láti ayé tẹ́lẹ̀ kò sì yé pẹ́ pẹ̀lú wọn títí tó fi di òní yìí báyìí a rí pé ìpín yẹlẹyẹlẹ ìbára ẹni jà ìmọ̀ agbójú agasíra ẹni ìmúra ẹni lọ́jà níṣẹ́ ló máa ń wáyé ìkọ̀yìn síra ẹni níṣẹ́ ló máa ń wáyé tó wáyé láàrin àwọn mùsùlùmí nítorí sábàbí tí ò wúlò rárá rárá lórí àwọn sábàbí játijáti ni ló ṣe máa ń wáyé gẹ́gẹ́ bíi kó jẹ́ pé ẹnìkan wọ́n fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dọ̀gá máwùn èèyàn lórí ó wò kó má ju gbogbo èèyàn lọ ó sì fẹ́ bá tàwọn olùmọ̀ yòókù jẹ kò sọ́nà tó fi ráwọn èèyàn tó fi lè ráwọn èèyàn fà àfi kọ́ máa bá àwọn èèyàn mìíràn mà àfi kọ́ máa kólódò làwọn èèyàn yòókù ìsọkúsọ ni wọ́n ń sọ ìwékúwe ni wọ́n ń wí so that àwọn òpònú bíi tiẹ̀ ó sì máa dàtẹ̀lé lẹ́yìn yóò fi di kó lérò lẹ́yìn yóò wá di pé lágbọ́n àlòmà pín yẹlẹyẹlẹ ìgbà míì ìfẹ́ owó ó máa mú káwọn èèyàn pín yẹlẹyẹlẹ ẹ ti sọ wọ ẹ ti dán ẹnìkan yọkàn dá fìtínà kẹsílẹ̀ láàrin àwọn èèyàn ni yóò fi hàn yín pé àwọn akápò àtàwọn ọ̀gá àwọn gbogbo wọn ò ṣe dáadáa nítorí pé gbogbo owó tí wọ́n kó jọ àwọn gbogbo ń dáná àwọn ti ń ṣe owó yẹn ó kéré sí owó tí wọ́n ṣe ó kéré sí iye tí wọ́n láwọn náà yọkàn dá wàhálà rẹ̀ ni bá ti dá wàhálà ńlẹ̀ àwọn kan ti tẹ̀lé àwọn náà bá di fún wọn pín yẹlẹyẹlẹ. ọ̀nbẹ nínú wọn ẹni tí wọ́n máa kó jàmáà yìí rówó kójọ gan-an ṣùgbọ́n owó tí wọ́n rí kójọ ó ti pọ̀ jù àwọn ní dájọ́ àwọn náà fẹ́ máa kó tàwọn náà jọ káwọn máa kó jẹ báyìí náà lẹ́yìn. àyèmàkánkọ́ òun náà ṣe púpọ̀ ó ṣe púpọ̀ nínú pín yẹlẹyẹlẹ àyèmàkán eléyìí ti máa mú kéèyàn máa wò wípé kí nǹkan sá máa dàrú lọ́tò lọ́rùn bẹ́ẹ̀ náà ni nínú nǹkan tí máa ń fa káwọn èèyàn kún yẹlẹyẹlẹ òun náà làdáda lẹ kálukọ máa gbọ́ àti káwọn dá jama tàwọn lẹ àti káwọn dá jama tàwọn lẹ jama báwo kí ni a fẹ́ fi jama yìí islam lọ́lọ́run fi rán nàbì muhammed sallallahu alayhi wa sallam kí ni jama kí ni a fẹ́ fi jama náà sí níbo ni jama náà wà nínú dictionary islam kò sí kò sí islam lọ́lọ́run ni kò sí nítorí gbogbo bí kíbi tí wọ́n bá bára rẹ láàrin àwọn mùsùlùmí àwọn ọmọ ẹ̀yà rẹ gbogbo mọ́sálásí títọ́ láti bá bọ mọ́sálásí rẹ nù nítorí pé kí ni wọ́n jẹ́ mùsùlùmí. torí ẹ̀ má rí i pé sábàbí tó máa ń dá àìgbọ́ra ẹni ìkọ̀yìn síra ẹni eléyìí tó máa ń dá lẹ̀ láàrin àwọn mùsùlùmí á rí i pé àwọn sábàbí tó wúlò yìí kò sí ẹnìkan títí tí ó sí tí ì bá ti àṣepọ́n àṣepọ́n nìkan ló lè yọnu sí. ẹ sì rí i ọ̀pọ̀lọpọ̀ wọ́n hàn yín wá kókó máa ń tí ó di káwọn èèyàn kún yẹlẹyẹlẹ náà ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn fẹ́ dọ̀gá wọn fẹ́ dolórí nítorí ìfẹ́kùfẹ́ ọkàn wọn wọn á máa ṣe báwọn mùsùlùmí ò ṣe ní yóò wọn takora wọn eléyìí tó bá yé wa á rí i pé eléyìí ló ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà láwùjọ àwọn mùsùlùmí di ọwọ́ wa fún gbogbo nǹkan tó lè dé ká pín yẹlẹyẹlẹ eléyìí tí ò ní já ṣọ̀kan a ti ṣe màá gbé tó bá dé kó àwọn mùsùlùmí bá ṣọ̀kan tó bá yẹ pé a bá ṣọ̀kan lórí ètò kéré jù nínú tá a lè ṣọ̀kan lórí rẹ̀ kò bá jẹ́ pé àwọn mùsùlùmí la lékè kò bá jẹ́ pé àwọn la síwájú nínú ètò ọ̀rọ̀ òṣèlú àti ètò ọ̀rọ̀ ìṣúná àwọn làbá lékè láwùjọ nínú ẹ̀kọ́ nínú gbogbo nǹkan tí ọmọ èèyàn fi máa fojú sùn láyé mùsùlùmí náà bá lékè nítorí pé sólùmọ̀ lásọ páàní àbáwọn olóye lásọ páàní àbáwọn olówó lásọ páàní àbáwọn ńlákàì lásọ páàní ṣùgbọ́n gbàtà bá ti jẹ́ pé àádọ́rin pọ̀ kónkó jábélé là ń bá ká nítorí dájú náà ni pé ìlọsíwájú ò ní jẹ́ tiwa torí ẹni islam ti sin lọ́rùn àyàn lórí wa ibi ká ṣàtúnṣe o nígbà tí di òye ti bá ń bẹ láàrin wa àìgbọ́ra ẹni yé ti máa ń bẹ láàrin wa ká ṣàtúnṣe o ìjà tí wọn bẹ láàrin wọn kásàtúnṣe àìfẹ́ rírẹ́ ni kásàtúnṣe nítorí pé ọmọ ìyá rẹ̀ ni mùsùlùmí mà ní pé màá ṣe kèfèrí kí wọn alóde kọ sọpọ ọfẹ rí ìwọ ní kó kọ́kọ́ yára láti rí kọ ṣàtúnṣe láàrin rẹ̀ àtẹni tí ìkùnsínújọ ń bẹ láàrin nítorí kí ìṣọ̀kan mùsùlùmí ọmọ bàbà jẹ́ nígbà tí mi àti ẹ bá ń jà tá a bá wá wọ̀rọ̀ kọfí sàdá ìjọ òdìtẹ lómi ẹnìkan máa gbèjà mi ẹlòmíràn máa gbèjà rẹ bẹ́ẹ̀ nìjọ máa ti tàwọn ẹni ẹlẹ́ni àwùjọ wa ní ṣọ̀kan má gbogbo ọ àdọ̀tà ara wa ìjà tá à ń tiẹ̀ ń jà ìbò lọ́jẹ́ ẹ ṣe bá ń sọpọ́ọ̀tì lágbájá ni à ń sọpọ́ọ̀tì lágbájá kí lẹ́ẹ̀ mọ̀ tọ́sẹ̀lẹ̀ láàrin wọn kí aláfẹ́ fi tọ́sẹ̀lẹ̀ láàrin wọn ṣe nígbà tí lágbájá ti láyà láyà tó mú lọ́tà àwa náà mú lọ́tà ni tó eléyìí yóò di pé mùsùlùmí àṣọ̀kan mẹ́láwùjọ torí de eléyìí ìdí ni tọ́lọ́n ti sọ pé tí àwọn èèyàn kan máa ń jà tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ máa wò wọ́n ràn àti kẹ́ wọ́n náà láti tún ṣe. wa in ta'ifatani minal wọ́n iqtatalu fa aslihu baynahuma fa in baghat ihdahuma 'ala al-ukhra فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم فاتقوا الله لعلكم ترحمون ọlọ́run bá nínú àwọn àyà yìí wọ́n ń pàkíyèsí wa ó ti fi ká má gba tí ó mú wa pín yẹlẹyẹlẹ láyé tí ìjà bá ṣẹlẹ̀ láàrin mùsùlùmí sí mùsùlùmí ká ṣàtúnṣe láàrin wọn tẹ́nìkan bá ti jẹ́kùn ńlá lágbèrè abasọ́ ọlọ́run ò ní gbà ìjà yẹn ò ní tán sẹ́ẹ̀ àwọn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni kí gbogbo wọn kájọ dojú ìjà kọ nígbà wọn bá rí i pé gbogbo wa là ń bò ń jà yọ wá wọ rẹ yọ wá wọ rẹ yọ tẹ díẹ̀ díẹ̀ ìjà yẹn ó fi parí ṣùgbọ́n àgbọ́dọ̀ fi sílẹ̀ tó bá padà síbi pé ọfẹ kàtúnṣe ọwà alihamudulilayi tí o bá ti padà á bàjá títí tí o fi gbà bàtà bá wa ṣàtúnṣe yẹn àgbọ́dọ̀ sojú ṣáájú àgbọ́dọ̀ ṣẹ̀yàmẹ̀yà àgbọ́dọ̀ ṣe èdèmèdè torí pé gbogbo wa ọmọ ìyá la jẹ́ nínú islam a gbọ́dọ̀ ṣe dọ́gba ẹni tó jàre ká da láre ẹni tó jẹ̀bi ká da lẹ́bi a gbọ́dọ̀ ṣe lẹ́bọ̀wọ̀wọ̀ tó fi jẹ́ pé ìsìn la pa àpaná a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé ibi tọ́rọ̀ lọ náà la sọ̀rọ̀ lọ ìdí ni pé innamal mu'minuna ikhwa àwọn olùgbàgbọ́ òdodo ọ̀jẹ̀ nǹkan bí ìbá sọ ọmọ ìyá ara wọn ọmọ ìyá la jọ jẹ́ kí wọn alóde tá à ní láàrin àwa àtàwọn ọmọ ìyá wa ọlọ́ni ká páyọ̀ òun ká páyọ̀ òun kálíbà àjẹni tó wọn kẹ tí eléyìí túmọ̀ sí pé tí wọ́n máa ń ṣàtúnṣe nínú ẹ̀sìn Islam ojúṣàájú ọ̀gbọ́dọ̀ wọ́ọ̀bẹ̀ àbòtí òsì gbọ́dọ̀ wọ́ọ̀bẹ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ mi ni ìran mi ni èèyàn mi ni ọmọ mi ni ẹ̀gbọ́n mi ni kọ̀ láyè nínú ìṣèdọ́gba nínú ẹ̀sìn Islam Islam ó ṣèdọ́gba kódà kó ti pé bàbá rẹ lọ́ọ̀dà lẹ́bi kódà kó ti pọ́ ọmọ rẹ lọ́ọ̀dà lẹ́bi nítorí pé òdodo òdodo oná ní islam ti kọ́ wa a ti gbọ́dọ̀ sojú ìsàzú níbi ká tó ododo. torí náà nínú tí islam ti kọ́ wa ilé ìtòsí pípa ṣe yóò jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin wa oná ní àwọn wa igi kan ò lè dá gbòsè òun bùkátà àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí àwọn náà ń bùkátà torí ìwọ wà ní pípọ̀ fẹ́ ràn wọ́n lọwọ kó lè bá bá wọn gbogbo ní ìgbà tí wọn náà bá ń bùkátà àti màfi annasu linnaasi min badwin wa min hadarin ba'din li ba'din wa illam yash'uru khadamu àwọn èèyàn tẹ́ rí yẹn wọ́n wà fúnra wọn ni o wọn bá dára oko wọn bá sì dára lé apá kan nu wọn bọ́ọ̀mọ̀ bọ́ọ̀mọ̀ ẹrú mà là ń ṣe fáfá kejì torí ẹ jẹni tó jẹ yóò wúlò fáwọn èèyàn káwọn èèyàn náà lè títí máa mú káwọn ìjọ mùsùlùmí kí wọ́n ṣọ̀kan níbikíbi tí wọ́n bá bára wọn. ìwọ̀n ìgbà tó bá lọ ọ̀rẹ́ nìkan lásìkò tí mọ́tò tiẹ̀ takú tí ń bùkátà ìjọba àti kó lójú ọ̀nà rántí pé tiẹ̀ náà ń bọ̀ lọ́la nígbà tí tiẹ̀ náà bá dé kálukú náà dagun láṣọ ọ̀nà ọmọ adání kàkẹ́ lójú títì ó sì dábùkù rẹ̀ kàn jẹ́ẹ́jẹ́ ìsìláàmù fẹ́ ká ṣọ̀kan ká ara wa lọ́wọ́ ìdí sẹ́bọ́n máa nábì ádámù alayhi salam ni wa ẹnìkan ò ju ẹnìkan lọ ẹnìkan ò ju ẹnìkan nu wa àyàfi ni tó bá nípa ayọ̀ ọlọ́run ọba jù ọlọ́run ọba ni ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum inna Allaha 'alimun khabir. al-imam al-Baghdadi nínú tírà rẹ̀ al-farq bayna al وإن كان المسلمون عند وفاة رسول الله صلى الله عليه وآله وسلم على منهاج واحد في أصول الدين وفروعه غير من أظهر وفاقا وأضمر نفاقا وني نبات النبي صلى الله عليه وسلم ثلاثة orí ìlànà kan náà ni gbogbo mùsùlùmí àgbáńlá yìí wà wọn ò pín yẹlẹyẹlẹ rárá bóyá nípa ntọ́jọ́mọ́tò wọ̀híì àbí ntọ́jọ́mọ́fẹ́kọ̀ọ́ bákan náà ni gbogbo mùsùlùmí rí ibi tí ibi tó bá lọ láyé wàá rí i pé bákan náà ni gbogbo mùsùlùmí rí àyàfi ẹni tó ṣe kó fi hàn pé mùsùlùmí lòun ìgbà tó ṣe pé tó wà lọ́kàn rẹ̀ ní kíni ìṣe kèfèrí eléyìí tó jẹ́ ìṣe àwọn tani mùnáfíkí wọ́n ní báwọn mùsùlùmí ṣe rí ibikíbi tó bá lọ láyé wàá rí pé bákan náà làwọn mùsùlùmí rí ń ṣẹlẹ̀ lónìí nípa àwọn ahlu sunnati wal jamaa'ah. wọ́n bá àwọn èèyàn kan sọ̀rọ̀ lọ nílùú kan wọ́n bá wọn sọ ní ìdákúrekú ìdákúrekú ìdákúrekú ọ̀rọ̀ tawhid ọ̀rọ̀ báwọn ṣe sin lọ́n tawhid báwọn ṣe sin lọ́n tawhid báwọn ṣe sin lọ́n. kẹ́yìn bá wá gbọ́ gbàdédé pé ọ̀kan wọn náà ní bá wọn sọ yorùbá wọn náà èèyàn bíi tiwọn náà wọ́n ń gbọ́ pé ọ̀dà ọ̀dà ọba jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ ẹ̀ wọ́n bá jẹ́ pé bóun ṣe ń sọ ni ọlọ́mọ. ìdí ni pé kìí ṣe gbogbo wọn lọ́gbọ́rọ̀ lọ́tẹ̀lẹ̀ ẹni tó wá pé bóun ṣe wí náà ni ọlọ́mọ ọlọ́wọ́ akọ kíkẹ́ nìkan wá láti ilẹ̀ lárúbáwá kan ọwọ́ adé sáàrin àwọn èèyàn wọn á azọkẹ bá wa sọ̀rọ̀ lọ ẹ má wò wá ràn sẹwọn káwọn ọmọ nípa ẹ ẹ wò wá ràn wa sọ̀rọ̀ lọ lárúbáwá yìí lọba bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọba ní kí wọn bò ń wẹ ẹni tí wọn máa túmọ̀ ọ̀rọ̀ ìmá sì ń bá wọn sọ̀rọ̀ lọ wọn bá sì ń túmọ̀ rẹ̀ àwọn èèyàn wá ń pé gbogbo nǹkan tí lárúbáwá yìí sọ. So kọ́dà kò fi nǹkan kan yàtọ̀ sí nǹkan tí àwọn dúdú ẹgbẹ́ àwọn tí ń bá àwọn sọ tipẹ́ kò fi nǹkan kan yàtọ̀ sí ti àwọn ọmọ àwọn táwọn jẹ́ táwọn jọ jẹ́ ìran kan náà ẹ̀yà kan náà èdè kan náà táwọn tí ń bá àwọn sọ tipẹ́ ah, ah! ebi ní tó fi jẹ́ tó gbogbo ẹ̀ wá jọra wọn báyìí wọ́n sọ wọn fi túmọ̀ rẹ̀ fún lárúbáwá lárúbáwá ni torí pé islam ẹ̀sìn kan náà ni gbogbo wíkíbi tẹ́ ẹ bá lọ ẹ rí i pé bákan náà ni islam rí ọ̀kan ṣoṣo lẹ̀sìn islam ibikíbi tẹ́ ẹ bá lọ lókè pẹ̀ ẹ rí i pé nǹkan kan náà lẹ́ẹ̀ máa gbọ́ nípa rẹ̀ ẹnìkan nínú àwọn èèyàn wa dáhùn ó ní Allahu akbar ó ní bẹ́ẹ̀ ọ̀kan náà ni islam tọ́jẹ́ súnà ọ̀kan náà àwọn èèyàn tí kọ̀mọ́jọ́ nù ó ní lódodo bí lárúbáwá sọ òdodo ni ṣùgbọ́n ọ̀kan náà ní islam tọ́jẹ́ ìlànà súnà á òdodo ní islam ó ní tó bá ṣe àdádálẹ̀ ní lódodo á rí pọ́tọ̀ ní dágbọ́ lẹ́nu lárúbáwá yìí tọ́ra àwọn àkókò ń rí láwùjọ wa nítorí tọ̀ríkọ̀ yìí sọ yàtọ̀ sí tọ̀ríkọ̀ yìí sọ ètí bàbá ń bí díà yìí sọ yàtọ̀ sí ètí bàbá ń bí díà tọ̀ ń sọ pẹ̀lẹ́ ìtumọ̀ sí pé Islam yìí bó ti ti jẹ́ pọ́ pàápọ̀ bó ti ti wá lọ́kàn yìí a gbọ́dọ̀ wọ́nà káàtì wá yẹsẹ̀ kúrò lórí rẹ̀ tá wo àwọn òfin tẹ́sí Islam mú wa àwọn ẹ̀kọ́ tó mú wa a rí i pé Islam. Islam kó kó kanya kó kanya sí ipò wípé ọwà nípò ẹni tá a bá sọ̀rọ̀ níwọ nìkan tẹ̀bá wà lùkùránì àti sunna ẹ̀rí pé wọn ò tó wá sípò wípé ìwọ nìkan là ń bá sọ̀rọ̀ àbẹ́lòmí sọ̀rọ̀ bí lùkùránì ti tò wá àti sunna ní ike à ń bá yín sọ̀rọ̀ lápapọ̀ ni ìdí nìyí tó fi jẹ́ ike. tí àyà kan bá sọ̀kalẹ̀ lórí èèyàn kan nítorí ìṣẹ̀lẹ̀ kan tẹ̀wọ̀n kí n dáhùn ni pé àyà yẹn kárí gbogbo àwọn mùsùlùmí títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmù tó ti pé èèyàn kan láyà sọ̀kalẹ̀ nítorí ẹ̀. kánàbí tó bá dojú ọ̀rọ̀ pé èèyàn gbogbo àlùmọ́ islam ò tó wá sípò wípé a wà nípò kó wọn máa bá wa sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí alukurani ń bá wa sọ ń bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlùmọ̀ kan tá à ń bá sọ̀rọ̀ ẹyọ kan tí wọ́n sì tẹ̀lé ọlọ́run ọba àwọn ọ̀kan tuntun. ìdí ni tóbi dẹ́gbẹ́rì nínú alukurani ibi tọ́lọ́ ọba bá ti ń bá wa sọ̀rọ̀ lápẹ̀júwe níparí suratul hajj. قال يا أيها الذين آمنوا اركعوا واسجدوا وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ rúkú fọ́lọ́run o ẹ máa forí kanlẹ̀ fọ́lọ́run o ẹ máa hùwà rẹ o kẹ́ ẹ lè bá a sórí rẹ wọ́n ń bá wa sọ̀rọ̀ lápá ẹ máa jagun sí ojú ọ̀nà ọlọ́run ní pàápàá jíjagun sójú ọ̀nà rẹ̀. eléyìí túmọ̀ sí wípé ìsìlẹ́ẹ̀mù ọ̀kà wá fún ẹni tí ọtọ́ sí kọ́ máa dá wà kọ́ máa dáṣe kọ́ máa bá àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lò kọ́ máa bá àwọn ṣe ìsìláàmù ọ̀kà wá síbẹ̀ kì í sì ṣe sí ìsìláàmù fẹ́ fún wa. ìdí inú tó fi jẹ́ pé sọ́nà wọn bá bá wa sọ̀rọ̀ ń bá wa sọ̀rọ̀ lápapọ̀ ni wọn náà wá àsìkò tí o dúró nínú sọlẹ ọfẹ yẹn náà ti là wọ́n sì ti mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam onílà salata liman lam yaqra bi ummil kitab kò sí sọláàtì fẹ́ni tó ṣe tó ké fàtíà wọn náà ronú nípa àtúmọ̀ fàtíà tó ń ké gbàtó fàtíà lórí iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جوا رونو نيبا تما تون كبي ntọ́n sọ ni pé iyyaka na'budu ìwọ nìkan làwọ́ máa jọ́sìn fún wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́. اهدنا الصراط المستقيم في وامنا لوجوانا تطوع صراط الذين أنعمت عليهم وجونا وين تقوي درار للوري غير المغضوب عليهم ولا الضالين لا يجي وجونا وين تسبينو سي تيجي وجونا وين تسبينا أنا يكي وني كالون سي وزن سوكي إياك نعبد ìwọ nìkan là wà ó máa jọ́sìn fún ẹ̀yin mélòó ìwọ nìkan ni nítorí pé nínú Islam ẹnìkan kì í jáwádé iyyaka na'budu ìwọ nìkan là wà ó máa jọ́sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ nìkan là ó sì máa wá ìrànlọ́wọ́ kọ́tọ́ kọ́ wa sọ pé iyyaka a'budu wa iyyaka nasta'in ìwọ nìkan lè mí ọ́ máa sìn ọ̀dọ̀ ọ̀rẹ́ nìkan lè mí ó sì máa wá tìlẹ́yìn kọ́tọ́ tó bá ṣe bẹ́ẹ̀ ò ní sọ̀lá tó sì sọ̀rọ̀ o di kèfèrí ò ń yí alukurani padà. اهدنا الصراط المستقيم àwọn ọ̀sẹ̀ pé اهدنا الصراط المستقيم اهدني báwo اهدنا ògbélé yóò fi hàn pé kò sí kónkó jábìlì kò sáyè sùn nínú Islam tó ti pé wọn nìkan lọ ń dá ṣe sọ̀lá ní kọ̀rọ̀ yàrá rẹ̀ kẹ́nìkan fún orí ọ kò sì sọ pé àwa o wọ nìkan làwọn ọmọ àjọsìn fún ọ yéésì ti gbéraga o ọ̀dọ̀ rẹ nìkan làwọn ọmọ wá ìrànlọ́wọ́ yéésì ti jọra ẹni lójú o ẹ dènà sọ̀rọ̀ ọ̀pọ̀ mustaqim tí wọ́n mọ̀nà lọ sí ojú ọ̀nà tọ̀tọ̀ yéésì ti wó rẹ ni àmọ́ bọ́lá ń ṣe sọnù ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká bá a mọ̀ pé nínú Islam ìṣọ̀kan àyè tó púpọ̀ bákan náà àríkè islam ó fi hàn wá kíkà wá sí sọláàtì ní jamaa kódà bí ká dá sọláàtì sí o torí ẹ̀ ló ti wá nínú hadith ti abu sa'id al-khudri abdullahi bin umar pàdánù sallallahu alayhi wa sallam sọ pé sọláàtì jamaati afdalu min sọláàtì fẹ́ẹ́dì bí sẹ́fẹ̀ẹ́ wà ìṣirí na daraja nínú àwọn riwaayà bí khamsin wà ìṣirí na daraja sọláàtì jamaa ọlọ́lá ju sọ̀láàtì dáadáa sí lọ pẹ̀lú àjùlọ mẹ́tàdínlọ́gbọ̀n àbí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo eléyìí fi hàn ike kásìpọ̀ pẹ̀lú àwọn jàmáà mùsùlùmí oní ìsìláàmù ti pa wá láti kìí ṣe kóńkó jábìlì ìdí ni ńgbà takọ́sí wa tọ́tọ̀rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kíkà ànábì ọgbà fún kó wọn máa ṣe sọ̀láàtì nílé torí àwọn àdí tó mú wa nínú rẹ̀ ní kó wọn lẹ́ni tí wọ́n máa sọ wọn àti mọ́tíláṣí gbàtọ́ pé ìdájọ́ fẹ́ máa lọ wọ́n ní kí wọ́n máa gbọ́ tí wọ́n bá pèpè fún sọ́lá ó ló máa gbọ́ ànábì ní sọ ẹ̀jẹ̀ ìbẹ̀rẹ̀ àjẹpẹ́ ọ̀dà àwọn máa wá mọ́tíláṣí ìsìláàmù ọ̀farama kọ́ dání kàṣe kí ló dé láti fi ọdún mẹ́wàá bàbá ti ń dá sí ti wọn ọ̀ báwọn èèyàn ṣe máa ń lù pé kí ni kí ni ń dà láàmú kí ni ń dà láàmú táàrùn rẹ̀ gbóògùn ìsìláàmù fẹ́ kọ́ báwọn èèyàn ṣe ọ̀fẹ́ kọ dá wa ìdí ló ń gbà tẹnìkan bí anabi sallallahu alaihi wasallam léèrè ó ní tí mo máa ń bá àwọn èèyàn ṣe tí wọ́n ní mi lára àti kí n má bá wọn ṣe kí wọ́n má bàa ní mi lára ewu gan lọ́lọ́lá jù máa bá wọn ṣe kí wọ́n máa ní ọ lára ọlọ́lá jù kí wọ́n má bàa wọn ṣe torí kí wọ́n má bàa ní ọ lára torí pé Islam ọ̀fẹ́ kọ dá wa ọ̀fẹ́ kọ dá dúró kọ bá àwọn èèyàn ṣe wọn náà tara òní sùúmù li ru'yatihi wa aftiru li ru'yatihi ẹ gbà àwẹ̀ tẹ́ bá ti rọ́ọ̀sù ẹ gbà àwẹ̀ ẹ̀yin mùsùlùmí ni wọ́n bá wí tẹ́ bá ti rọ́ọ̀sù kìí ṣe pé wọ́n bá wọn nìkan wí tó tí bá ti rọ́ọ̀sù gbà àwẹ̀ ìwọ náà gbọ́dọ̀ rí tiẹ̀ kó tó gbà àwẹ̀ ìwọ náà gbọ́dọ̀ rí tiẹ̀ kó gẹ́gẹ́ bí ìṣesí àwọn aláìmọ̀kan yóò sọ pé àwọn òbí rí àwọn èèyàn ti rí wọ́n sọ pé òun ò sí i tètè bá wọn dùn ọjọ́ náà kọ́ tó bá pé irú ìwà òpònú tiẹ̀ ní islam bá mú wa ọlọ́run akádàrà kójú ọmọ ẹ̀dùn ọ ojú ọ̀sán àtìgbà táwọn ẹ̀kọ́ mẹ́ẹ̀ẹ́dógún. ndé olóòtú wa gbáwẹ̀ sóòmù lè rọ iyẹ̀tẹ̀ ọlọ́run fẹ́ pé àpapọ̀ yín ìlọ́lọ́run bá ń bá sọ̀rọ̀ kì í sì wọ nìkan. bákan náà tẹ́lẹ̀ yọ̀ọ̀bá tún yọ anábìsọ̀sọ̀ náà وفطركم يوم تفطرون وأضحاكم يوم تضحون النبي صلى الله عليه وسلم ولا وين yọ wá yín ni gbogbo yín ọba jọ bẹ̀rẹ̀ ìtumọ̀ àwẹ̀ yín yọ wá ni o lọ́jọ́ tí gbogbo yín ọba jọ túnu ọdún léyà yín yọ wá ni o lọ́jọ́ tí gbogbo yín bá tẹ́ bàtẹ́ léyà yín yẹn ni kí sí kókó jábìlì tí wọ́n wá kó àwọn jàmáà tiẹ̀ jáde onílà abẹ́ ṣe tiwa ẹ̀yin lẹ́ẹ̀ mà eléyìí náà kó àwọn tiẹ̀ jáde ńjọ́ mi pé irú ìsìláàmù wo ni irú wo ni. ìdínú jẹ́ wọ hajj hajj gbogbo wa pọ̀ láti gbogbo ilẹ̀ ilé ayé gbogbo wọn lọ pàdé níbo pàdé ní gbogbo wa pátá hajj. ńlá lọ sí mina ní ọmọ tẹrùyà tí ì sí ọjọ́ kẹjọ nínú oṣù ibẹ̀ náà ni gbogbo owó tuntun ọkọ a lọ sí arafa ńjọ́ kejì tí ì sí ọjọ́ kẹsàn láti arafa ni gbogbo owó tuntun darí ó ti di Muzdalifa a sùn láti Muzdalifa ńlá gbà lọ sí mina níbi tá a ti lọ pẹran tá a fari tá a sọkù ká tó lọ sí Kaaba lọ sí tọwáàbù wọ́n á rí pé gbogbo alápapọ̀ wa nǹkan kan náà làjọ ń ṣe lásìkò kan náà eléyìí ìbá ti jẹ́ bẹ́ẹ̀ tí ó jẹ́ Islam eléyìí ìbá ti rí bẹ́ẹ̀ tí ó jẹ́ Islam Islam ló mú àwọn ìlànà yìí wá jẹ́tẹ́lẹ̀ bá yí ọ wàá mọ̀ yìí pé Islam ò ní ọ̀nà gbogbo nǹkan míì eléyìí tó yàtọ̀ sí Islam ò lè rírù sọ̀kan irú èyí tó ń gbọ́ nípa rẹ̀ nínú islam yìí o lè rí ń bẹ́ẹ̀ nítorí pé tó bá ti yàtọ̀ sí islam kò lè jẹ́ islam láéláé torí náà àwọn adúpẹ́ fọlọ́ o adúpẹ́ fọlọ́ tó ṣe wá ní mùsùlùmí torí àwọn sọ ike tó bá tiẹ̀ jẹ́ ike àwọn mùsùlùmí lápapọ̀ wọn bá ṣàtìsẹ́ ní wọn ṣe rótù àtìsẹ́ wọlé ọjọ́ tá a pè ní ọjọ́ àràfà òǹkọ́ lọ yẹ jẹ́jọ́ àràfà pé ó léjọ́ kan àbójújọ́ kan wọ́n ní lábẹ́ òfin ọlọ́run ọjọ́ tá a fàṣìṣe mú òun náà ni ó jẹ ọjọ́ àràfà lọ́dọ̀ ọlọ́ ọjọ́ tá a fàṣìṣe mú òun ni ó jẹ ọjọ́ àràfà lọ́dọ̀ ọlọ́ eléyìí tó túmọ̀ sí wípé àní kò sí àyè fúnfún kó jábìlì ní ìlà àti ìpéjọ ní mọ́ṣáláṣí lójoojúmọ́ níbi tí a ti ṣe sọ̀látul jamaa ìsìláàmù tó wá sọ pé àpéjọpọ̀ olójoojúmọ́ ó tún kéré òun tún fẹ́ kápẹ́jọpọ̀ kan kó tún ju eléyìí lọ ó tún pè ní sọ̀dáàtún jùmùà á tún péjọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ níbi tá a ti ṣe sọ̀dáàtún jùmùà ìsìláàmù tún ní pípéjọpọ̀ ti sọ̀dáàtún jùmùà ó tún kéré jọjọ òun fẹ́ kápẹ́jọpọ̀ mi ò tún wà tó tún ju ti jùmùà lọ wọ́n pè ní kíni sọ̀dáàtún lẹ́yìn níjọ ọdún ṣùgbọ́n gbogbo àwọn al-maqasid ash làwọn abàjẹ́ lọ́pọ̀lọpọ̀ ní ìtì tó bá dọjọ́ ọdún kíkò kí gbogbo ọmọ ti jáde láti ìdì kan torí pé islam ń fẹ́ púpọ̀ ọ̀hàn àwọn àti apínra yẹlẹyẹlẹ ládùúgbò kan náà ìdì lè tó márùn àwọn ilé yìí ó tò báyà sáfù méjì àwọn ilé yìí sáfù kan àbí òye wa wọn àwọn kékeré àwọn ilé yìí ṣe àbí wọ́n múra alẹ̀ fáwọn àwọn ọ̀gbọ́n yẹn náà fìlà bí káwọn tó lọ àìdì táwọn náà ti àìdì náà nù tó gbogbo orí eléyìí àìmọ̀kan ló bì tí ó sì yẹ kó máa tẹ̀lẹ̀ láwùjọ wa ilé ìjẹ́bù ti jẹ́ mbẹ́. tọ́ ìfẹ́nu ìfẹ́kùfẹ́ ọkàn òní tí máa dá àwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ o. ìgbà míì ìmọ̀tẹ́rì òun ó ṣe mẹ́wàá nínú kún yẹlẹyẹlẹ àwọn mùsùlùmí pàápàá jùlọ nígbà tó bá ń jẹ́ pé ẹni tó nímọ̀ kò níwà ẹni tó nímọ̀ yẹn kò ní al-ikhlas kò máa ń ṣe ń ṣe ń ṣe nítorí tọ́lọ̀ nígbà tí ìmà tó bá ti jẹ́ ntí wọ̀ pẹ̀lú ẹ̀ tí ó sì sí ìsàfọ̀mọ́fọ́lọ̀ pẹ̀lú ẹ̀ ìmọ̀ yẹn máa ń padà di wàhálà fáwọn ẹni tí wọ́n bá nírú rẹ̀ ni ìmọ̀ sábà di fìtínà fáwọn èèyàn tí máa ń gbá àwùjọ dúró àwọn èèyàn bẹ́ẹ̀ bá wà ẹ rí i pé ṣáájú kẹsìn ò tó dé àìmọ̀kan ló máa ń ṣì àwọn èèyàn lọ́nà àìmọ̀kan ni máa ń ṣì wọ́n lọ́nà nígbà tẹ̀sìn wọn á dé ẹ pé àwọn kan nínú àwọn ẹni nípa ẹ̀sìn àwọn wọn lè kó ìmọ̀ nípa ẹ̀sìn yẹn fún ọkọ̀ pamọ́ fún ọmọ sàlàyé rẹ̀ fáwọn yẹn láì jẹ́ pé ẹ̀sánwó ẹ̀ní gbọ́rọ̀ lọ láì jẹ́ pé ẹ̀sánwó àní kọ̀yìn ní mà nítorí ojú tí wọ́n ti pípa àwọn fẹ́ẹ́ fi nǹkan kan láàrin yín àwọn fẹ́ẹ́ kẹ́ ẹ̀ pa àwọn lẹ́ni tó mọ̀ jù àwọn fẹ́ẹ́ kẹ́ ẹ̀ máa wọ àwọn àwọn fẹ́ẹ́ kẹ́ àwọn wà lẹ́yìn tó ga wọ́n wá máa forí gbára yín wọ́n sọ yín dọ̀tá ara yín ẹni tí a ti jọ wà lánàá yóò di pé kọ̀fẹ́ rí ọmọ lónìí ẹni tí a ti jọ ń ṣe pọ̀ yóò di pé ń wò pé kí lọ jáma látàrí pé wọ́n ti rọ ìrọ́kúrọ̀ sí lórí ìdí nì tó fi jẹ́ pé kìí ṣe gbogbo ọ̀mà ló wúlò kìí ṣe gbogbo ọ̀mà ló wúlò ọ̀pọ̀lọpọ̀ yapa táwọn mùsùlùmí ń nínú rẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí àwọn ẹni tí wọ́n kọ́ mọ̀ ni wọ́n dalẹ̀ nítorí pé ìmọ̀ tí wọ́n pọ̀ ń ìkìláàsì sí pẹ̀lú ẹ̀ nígbà tí o bá ti sí ìkìláàsì ẹ̀rí pé gbogbo ní wọ́n bá ń ṣe kò ní jẹ́ nítorí Allahu Rabbul Alamin ìdí nìta nàbì sallallahu alaihi wasallam tó fi máa ń sáàdì ọlọ́run níbi ìmọ̀jọ́ sàǹfààní ìwọ ọlọ́run wọ́n sáàdì rẹ o níbi kó o fún mi ní ìmọ̀jọ́ sàǹfààní torí ẹ̀ àwa náà a ní láti máa sáàdì ọlọ́run níbi ìmọ̀ tí ò ní sáǹfààní kí láǹfààní ìmọ̀ tí ti sáǹfààní fìtínà ni torí ẹ̀ tí ọkàn bá ti di kọ́ bàjẹ́ tọ́kì èèyàn bá ti di tọ́ bàjẹ́ ẹni tó bá nírú ọkàn burúkú bẹ́ẹ̀ yóò mọ̀ á lo ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìdá tí ó fi máa tè bàjẹ́ ọkàn rẹ̀ ló ti kọ́kọ́ bàjẹ́ náà yóò mọ̀ á lo ìdá yóò mọ̀ lo ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ìdá láti fi ṣe bàjẹ́ irú eléyìí ó sì kó ìpalára báwọn èèyàn láti ayédáyé títí tó fi dòní yìí báyìí torí ẹ̀ lọ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa ló ṣe fi hàn wá wípé àwọn ẹni tí wọ́n ní mà tẹ́sí orí àwọn lásán ni mà wà ìmọ̀ yẹn ò sí nínú gbáyà wọn kò sí lọ́kàn wọn àwọn làwọn ẹni tí wọ́n pín àwọn èèyàn yẹlẹyẹlẹ láti bẹ̀rẹ̀ ọmọ èèyàn àjọ tí wọ́n mà lórí ahọ́n ìmọ̀ òsí lára wọn òsí lọ́kàn wọn àwọn náà kọ́kọ́ pín àwọn èèyàn yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe fi hàn wá nínú àwọn àyà alukur'an ọlọ́ni wọ́n máa tẹ̀sọ́rọ̀ kó illa min ba'di ma ja'ahumul ilmu baghyan bainahum wọn ò pín yẹlẹyẹlẹ o àfi lẹ́yìn ìgbà tí ìmàdé wa bá wọn kí ló dé tí wọn ò pín tẹ́lẹ̀ kí mo tó dé torí pé àwọn sẹ́sẹ́ là yóò máa yẹ fún wa àrùn bẹ lọ́kàn wọn ẹnu ni wọ́n fi sàlàyé mà ṣùgbọ́n àrùn bẹ lọ́kàn wọn èyí tó túmọ̀ sí pé tó bá tí yẹn náà wúlò ó yẹ káwọn ọkọ̀ fi tọ́jú ọkàn wọn náà tó eléyìí wọ́n máa fi pín àwọn èèyàn yẹlẹyẹlẹ ọlọ́run tó sọ nínú àyà mi wọn wọn mọ̀kúsọ́lẹ̀ fẹ́fẹ́ ibi ilẹ̀ lẹ́dí iná ojú min ba'di ma ja'atuhumul bayyinatu baghyan baynahum. táwọn tó ní mà látàrí àgbèrè àrífúndá ni wọn máa fi tako ìlànà Ọlọ́run tí wọn sì pín àwọn èèyàn yẹlẹyẹlẹ lórí eléyìí torí di ẹ wo bí ìmọ̀ ti ṣe burú tó ìmọ̀ máa ti tó burú nígbà tẹni mọ̀ ọba ti ní ikhlas ọfẹ tara àmọyẹ dẹni tí ọkọ búlà ọfẹ tara àmọyẹ dẹni tí àwọn èèyàn mọ̀ ọfẹ tara àmọdẹni tí ó lówó ọfẹ tara àmọdé ẹni tí ó nípò ẹ rí i pé ìmọ̀ yẹn yóò wá di nǹkan olóró burúkú tí ọ máa lò láti fi débi tọ́fẹ́ dé gbàtọ́ bá ti ní kíláàsì tọ́lọ̀ tó sì láàánú àwọn èèyàn kò sì títà fi ṣùgbọ́n pé ìmọ̀ yóò di wàhálà yọ wá di sábàbí àti pín àwọn èèyàn yẹlẹyẹlẹ yọ máa tara bẹ́ẹ̀ yọ máa ya àwọn èèyàn yọ sọ wọn dọ̀tá ara wọn. àgbọ́yé ọ̀jọ́ra eléyìí ẹsẹ̀ nǹkan tuntun ọgbọ́ yóò jù mí lọ kìí ṣe nǹkan tuntun ọmọ jù mí lọ kìí nǹkan tuntun bọ́lọ̀ ti dáhùn èèyàn nu láti lọ tó fi dáhùn èèyàn kò sí wọn lẹ́ni tí ó gbàgbọ́ yìí bákan náà kò sí wọn lẹ́ni tí ó nímọ̀ bákan náà so ṣùgbọ́n ọ̀pọ̀ yìí o mí lọ olóye dùn mí lọ eléyìí ọ̀yẹ́ ká wá lò ó láti fi wá pín àlòmọ̀ yẹlẹyẹlẹ òpin rẹ̀ kémi ọ sọ̀rẹ́ńdà fún ọkọ ọmọ dùn mí lọ àbí kí n má sọ̀rẹ́ńdà wípé nítorí olóòrò so yóò sì bẹ́ láàrin èèyàn méjì àmọ́ kí wọ́n á ní ká lò láti fi pín àlòmọ̀ yẹlẹyẹlẹ á rí i pé lónìí kì àìgbọ́ra ẹni yé o ni ló bí ìpín àwọn àlùmọ̀ yẹlẹyẹlẹ o generally àìgbọ́ra ẹni yé wà àrùn tó wá wà ní ọkàn wọn gbogbo ẹni táwọn bá ti wà lọ́kàn rẹ̀ yóò lo ìmọ̀ rẹ̀ láti fi pín àlùmọ̀ yẹlẹyẹlẹ ni torí ẹ̀ ló ti jẹ́ pé tọ́mọ tó bá lọ kẹ́kọ̀ọ́ tó bá dé nìsín á rí i pé bákan méjì nínú kó dé kórìí pé táwọn èèyàn ti ṣe ọ̀dà púpọ̀ kó nà okun wa kí lọ síwájú ọba ló ma àbí kó dé kórìí pé ah! àwọn èèyàn ti lọ́mù lọ́wọ́ níjọ wa ni wọ́n dé wọ́n ti lọ́mù lọ́jọ́ lónà tó wá rí adúrú àwọn èèyàn báyìí tí wọ́n máa gbọ́rọ̀ ok the best way òun náà ní pé kó wọn máa kó wọn kọ́kọ́ tẹ́tí gbọ́n dáhùn ẹni tó ti wà ń sọ kó wọn wá mọ ibi tó wọn ti fáyà wọn náà so àwọn ẹni tó ti wà tó ń bá fáyà wọn táwọn èèyàn wò pé ah ẹni tó nímọ̀ báyìí ẹni tó nímọ̀ tó bá fáyà wọn àtikọ́ mọ̀ àbí òye wa àtikọ́ mọ̀ so so that àwọn èèyàn púpọ̀ wọn wà yà àwọn èèyàn púpọ̀ wà yà kó lẹ́yìn àwọn eléyìn wọn wà wà sẹ́yìn tòun ètò túmọ̀ sí wípé gbòǹba tiẹ̀ jẹ́ late comer òun náà ní sáláì ṣe kínni òun náà ní sáláì ráwọn kan kó nígbà tó jẹ́ pọ́jà là ń tà tòmátì àtàlùbọ́sà wọ́n wá lórí nǹkan yẹn láti fi pín àwọn àlòmọ̀ yẹlẹyẹlẹ sọgbà tó ti jẹ́ pé púpọ̀ nínú àwọn èèyàn náà tí wọ́n ń pè tí wọ́n ń bá sọ̀rọ̀ ọlọ́run àrùn ń bẹ lọ́kàn tiwọn náà tẹ́lẹ̀ náà kì í ṣẹ̀sìn làwọn náà fẹ́ gbọ́ yìí yẹtùkí bò láti sin náà lọ́jà lọ́dọ̀ tiwọn náà yẹtùkí kí ni lànà nabi muhammad sallallahu alayhi làwọn fẹ́ mà bíbá ti ké àrùn bẹ lára tiwọn náà àwọn náà inú omi fìdínà láti dá wọn omi ìdàrúdàpọ̀ ń bẹ lára wọn làwọn náà ti máa wá pé ok yes irú táwọn ẹkú pọ̀ ẹkú pọ̀ ẹ̀dàrú gbogbo ọ̀dàrú irú eléyẹn àrífi wọn kàn pín àlòmọ yẹlẹyẹlẹ àwọn èèyàn wàá dọ̀tá ara wọn wọn wàá di pé wọn fẹ́ẹ́ rí ní ara wọn ládàmà eléyìí wọn bẹnu tí máa pín àwọn èèyàn yẹlẹyẹlẹ torí pé àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe research ọ̀rọ̀ tó sọ lónìí ìgbà pé wọ́n bá jẹ́ akẹ́kọ̀ọ́ lódodo tó ń research wàá rí pé tó bá di lọ́la ìwọ fúnra rẹ̀ ọ sọ pé ọ̀rọ̀ wọn ò ṣe déédéé torí kékeré kò sì ṣe deep research eléyìí tó ṣe ń jẹta tó pẹ̀lú eléyìí wàá rí i pé eléyìí wọn ebú yẹn sí ẹ̀yìn ìjà nítorí rẹ̀ nítorí pé bí màtẹ́rì nù níjọba kọ̀yìn sí wa lónìí ó lè padà wá kọjú sí wa lọ́la èyí tó kọjú sí wa lónìí ó lè kọ̀yìn sí wa lọ́la so bẹ́ẹ̀ ni màá rí àmọ́ ìgbà tó ṣe pé ilé ayé làwọn sì máa wá kí làwọn fẹ́ dà lọ́dọ̀ àwọn èèyàn ìlọ́jà lọ́dọ̀ wọn eléyìí ó mú kí àníyàn ọ̀pọ̀lọpọ̀ kọ́ bàjẹ́ torí de lẹ́yìn náà rí pé lẹ́yìn ọjọ́ ọ̀kan pàtàkì nínú nǹkan tí máa bí ìyapa láwùjọ àwọn èèyàn tí a bá wo àwùjọ wa lónìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ àìṣọ̀kan tó wà láàrin àwọn mùsùlùmí ó ní àwọn sábàbí tó bí o nínú àwọn sábàbí o náà ní ittiba'ul hawa wa shahwa ìtẹ̀lé fẹ́ẹ́ nù àti ìfẹ́kùfẹ́ ọkàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí lónìí kò sí ntọ́ka wọn pẹ̀lú tọ́lọ̀nsọ kò sí ntọ́ka wọn pẹ̀lú tánàbí Muhammad sallallahu alayhi wa sallam sọ. orí ìfẹ́ inú wọn làwọn wà orí ìfẹ́kùfẹ́ ọkàn wọn ni wọ́n wà àwọn òṣìṣẹ́ tán láti fi ìfẹ́ inú sílẹ̀ wọn ò ṣe láti fi ìfẹ́kùfẹ́ ọkàn wọn sílẹ̀ kò wá síbẹ̀ sílẹ̀ sí wọn wọn sọ pé àwọn ò lè fi dáwọn ṣe ilẹ̀ náà ìjẹ́ tó bá débẹ̀ kó la ṣe lè sọ̀kan pẹ̀lú ìwọ tó ìtẹ̀lé fẹ́ nu pẹ̀lú ìwọ tó ìtẹ̀lé fẹ́ kúfẹ́ ọkàn rẹ tó ṣe pé ńtọ́lọ̀ sọ ìtànàbí Muhammad sallallahu alaihi wasallam ń sọ ni wọ́n fẹ́ tẹ̀lé ọ̀nbẹ nínú wọn ẹni tí fẹ́ nu pé mo máa ti tẹ babaláwo tẹ̀sípá àfa mùsùlùmí là ń pè babaláwo ni iṣẹ́ ìyẹ̀wò ló ń ṣe bó ṣe tòògùn kọ́ bẹ́ẹ̀ náà ló fi rọ̀ ń bẹ nígbà díẹ̀ ó sì ń tọ́lá lójoojúmọ́ gan pẹ̀lú kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó ti máa sọ pé sí gbígbóná lọ́nfẹ́ ni àbí tútù ẹ dákun bóòlù àti fẹ́ sọ bóòlù àti fẹ́ sọ kan á lè sọ kan nítorí pé tí wọ́n ń ṣe yẹn kì í sara Islam á lè sọ kan oògùn eléyìí tàbí lè sọ kan òun náà ní pípẹ́ inú rẹ̀ ọ̀pá tì ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ wàá tà ń padànù pàtó bá ti ṣe bẹ́ẹ̀ á lè sọ kan wọ́n bẹ nínú wọn ẹni tó ti pípẹ́ ẹnu tó ń tẹ̀lé yẹn wọ́n pàkíyèsí rẹ̀ síbi wípé ń tẹ̀sẹ̀ yóò dà eléyìí tó dáa ní tó dáa ní tó dáa nínú Al-Qur'an àti Sunnah ó sì sọ pé kìí ṣe kó nọ́ọ̀mà àmọ́ òun ò lè tẹ̀lé kò sí tó ń fẹ́ tètè ṣèrú àwọn eléyìí bó la ti fẹ́ ṣọ̀kan á lè ṣọ̀kan wallahi á lè ṣọ̀kan torí ẹ̀ eléyìí ó túmọ̀ sí wípé ẹni tí ń sin nǹkan tí ò lẹ́rìí ju ìfẹ́ inú rẹ̀ lọ ju ìfẹ́kùfẹ́ ọkàn rẹ̀ lọ kò sí ọ̀nà kẹta àfilẹ̀ lérò wípé ẹni tí ń tẹ̀lé tọ́lọ́ tí ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam wọ́n lè jọ wọ́n lè jọ ṣọ̀kan pẹ̀lú irú onítọ̀hún. èéfì rí sẹ́yìn ọ̀bá àwọn èèyàn ṣe mo rò pé tìrẹ ti jáde torí pé àwọn èèyàn jẹ́ǹfẹ́ káwọn ọba ṣeun onífẹ̀ẹ́nu làwọn àwọn kì í tẹ̀lé tọ́lọ̀ sọ wọn kì í tẹ̀lé sànàbì Muhammad sallallahu alaihi wa sallam sọ. nínú tó bí káwọn mùsùlùmí kí wọ́n tún pín yẹlẹyẹlẹ lónìí tonti bá kuraani ti fi pè wá lọ sí kì í ká ṣọ̀kan ó náà ní pé kálukú fẹ́ jọ̀gà kálukú fẹ́ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé kò sẹ́ni tó fẹ́ jẹ́ni tí wọ́n máa tẹ̀lé lónìí ìdí nìyí tó fi jẹ́ ike àrùn tó mọ́sálásí ti wà ń lẹ̀ níbi tí gbogbo wa ti ṣe sọ̀lẹ́ àmọ́ gbà tí wọ́n kó dádúgbò wọ́n wá wò yí pé mọ́sálásí tó ti wà kò sí mọ́tò sí ọ ní imam wọn ò ní fi ọ ṣe imam kàkà kí wọ́n wá lọ máa tò sẹ́yìn ẹnìkan wọ́n gẹ́gẹ́ bíi lè máa mú júmọ̀ à ládùúgbò míì kàkà kọ́ lọ́wọ́ máa tò sẹ́yìn ẹnìkan míì láwọn ọ̀pọ̀lọpọ̀ tó rà síbà láwọn sọ láti márààrún a ọ̀rẹ́ àmọ́ ṣe sọ láti nù lé ni ẹ̀rí pé mùsùlùmí ọba àmọ́ pín ẹni tó bá wá bọ̀ lórí kó ń ṣe sọ wọ àtọ́ máa ti yàwó ah bí mọ́ṣáláṣí ni bẹ́ẹ̀ yẹn tó ní a ẹ ẹ lè lọ ọbẹ̀ kí ló dé tẹ̀ lè lọ ọbẹ̀ ah ẹ̀yin tẹ́ ẹ dájúwájú sẹ́yìn náà lọ́yẹ tẹ́ ẹ máa ṣe máa ṣe à àti gbọ́ àti gbọ́ èmi ò ti di ìmáàmù túmọ̀ à ní mo á lọ sùn sẹ́yìn ẹlòmíì ẹ rí i pé àlòmọ́ ọba máa fún àlòmọ́ ọba máa fún ẹ rí i pé ìjọ wà nínú èrò tiẹ̀ ní kókó òun rówó òun náà rówó kọ́kọ́ mọ́tíláṣí kan sí ibi bàrándà lè rẹ̀ mọ́tíláṣí kan sì lódì kejì yìí nítorí pé e ń máa kun lólórí torí ìfisẹ́ tí wọ́n ti ń fẹ́ kí máa kun lólórí yóò wá pin àwọn mùsùlùmí yẹlẹyẹlẹ bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà mi ẹlòmíì ń wá kí wọ́n gbọ́ kó náà nímà ń wá kí wọ́n gbọ́ kó náà nímà yóò wá tìtorí rẹ̀ yóò pín àlùmọ̀ yẹlẹyẹlẹ kí lẹ́sìn lẹ́rí gbọ́ kàbá irọ́ ni darí ìsọkúsọ ìsọkúsọ lásán ah, ìsọkúsọ pé ọ̀rọ̀ ṣe fẹ́ sọkúsọ àní sọkúsọ ni ah, ṣé kí ẹsẹ̀ ń tẹ̀yìn sọ ní sọkúsọ àní tó ń sọ ní sọkúsọ àwọn dèdè ní wọn bá ní wọn ní sọkúsọ ni o sẹ́wọ̀n tí wọ́n ń bi pé kí ló dé tó fi jẹ́ sọkúsọ àní sọkúsọ ni kí ló dé àyìn lásìkò tí mo fi lè ṣàlàyé bó ṣe jẹ́ sọkúsọ ni sẹ́ àmọ́ sọkúsọ ni áá nítorí pé ń wá kí wọ́n gbóòn débi wọ́n gbóòn sípò tọ̀gà tòǹtòrí ìfẹ́ ipò ìyàtọ̀ ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n dánú tara wọn rò wọ́n máa bá wọn ronú ni nígbà tó ń ti bá wọn rò bá wọn wọn bá ní ìsọkúsọ ní lágbájá ń sọ àlùmọ̀ bá máa kún àlùmọ̀ bá máa kún ẹlòmíì owó ní wá tó fi pín àlùmọ̀ owó ní wá tó fi pín àlùmọ̀ agbèjò ẹ afẹ́ máa kó yàn lọ Mẹ́kà láti lọ sí hajj àbí umra olùwàsó gbòòlù yín gan táwọn èèyàn bá lówó tí wọ́n fẹ́ lọ hajj àbí múra kò dájú pé a lè rí bọ́ọ̀sì elérò eighteen gbogbo òlu yín tí ó rò ó hajj dálẹ̀ lọ́dún kan àbí òye wa àwa dá kọ́mpìnì hajj àti múra márùn-ún lẹ́ lò <laughs> ẹ̀rọ fún nǹkan ṣe wọ́n lérò mélòó lẹ́yìn rí ẹ̀ méjì àbọ̀ ẹ̀yin ń kọ́ èèyàn kan ẹ̀yin kọ́ èèyàn mẹ́ta ẹ̀ńtọ́ pọ̀ jù lọ èèyàn mẹ́ta wọ́n sì sọ pé mínímọ̀ èèyàn tí kálukú gbọ́dọ̀ rí kó wá tí kọ́mpìnì rẹ̀ ó lè bá àtẹ́kù wọn gbọ́dọ̀ dín sí five hundred. tó àwa sì ti dá kọ́mpìnì márùn-ún lẹ̀ ẹni tó rérò jùlẹ̀ ló rérò mélòó èrò mẹ́ta àmọ́ wa rò pé pé ta ó pérò lọ́ọ́ bá ta ẹ papọ̀ kọjọ́ kan àtàwọn aláàfo yàn fẹ́ kékeré ni kí lọ́n jọ kí àbí òye kí lẹ́ ń sọ tí ó dùn lẹ́nu. torí ẹ ẹ rí i pé ìfi owó ìmọ̀jẹ̀ kan yẹlẹyẹlẹ. ẹ wo fídíò àjọ lórí fèrèsé nàìjíríà bíi fídíò àdúràjọ sunday sunday wọn dálẹ̀ wọn làwọn alákọ̀wé ni àwọn kìnnìkan ni kìnnìkan ni wọn sá sọ láwọn orúkọ oríṣiríṣi tẹ́ ẹ mọ̀ wọn ti débi kan àwọn kan rí i pé ẹ́ wọn ni everybody wọn bílì wọn wọn one thousand naira wọn one thousand naira lọ́nà one thousand sẹ́wọ̀n bílẹ̀ ti fún àwọn kan ti ń wò àwọn ní wọn sàtọ̀ láti yẹn àwọn ti ń wò pé ó kò ó one thousand times one thousand àwọn ní sì ń dunnú ní kọrin ìgbà tí wọ́n máa pínwó ètò kan wọn bóyá ló tó ten thousand ok ẹ àwọn náà bá máa nípàdé ìdákọ́ńkọ́ ẹjẹ adájú wa lẹ o kíkiní ọmọ pẹ̀lú àpẹjù o ẹjẹ adájú wa o torí báwọn náà wo àkọ́kọ́ ìtẹ̀tí kọ́kọ́ dálẹ̀ o bíbí àná bíbí àná tó a bí ma kílẹ̀ rò pé ọmọ tí bíbí àbí ọmọ jẹ́ bíbí àná ló ná ọmọ jẹ́ ẹ wá wo bí tọ́pọ̀ dé lónìí téèyàn bá travel wàhálà òrò kọ mí ló tún fẹ ewo lélẹyìí ẹ bá ní kà á <laughs> tó bá wá pìtà bó ti jẹ pé ẹ nígbà táwọn kan tó ń jàǹbá tiwọn náà àbáwọn náà wò pé wọn kún déédéé àwọn náà bá dá tiwọn lẹ àwọn náà ní ìlú kan lórí pápá ìṣeré làwọn kan fi tiwọn sí so gbogbo ìgbà tí èèyàn bá wá kọjá gbàgbé ẹ wá rí i pé wọn ò ju àwọn obìnrin mẹ́ta lọ ọkùnrin méjì wọn làwọn náà ya àwọn dáṣà láti tì wọn náà lẹ lọ́tọ̀ kí ló dé ojú òsì ẹ̀sìn wọn ni lójú gbogbo èèyàn pé ẹ̀jú márùn lọ and always tí wọn bá kọjá gba bẹ ẹ tí ìjú márùn yìí náà lọ wọn ni báwọn mí ló ti wá mi ọba ajẹ pé súnà lẹ ń ṣe bẹ́ẹ̀ bó ni ọba ti dá tó so lẹ́rìí ẹ̀rí pé ìfẹ́ owó náà ni màá bì ìfi owó ni màá mú kálò mọ̀ pin yẹlẹyẹlẹ sọmalẹ nìkan òun ní í ṣe làdáni mọ́sálásí ẹ rí i pé yóò mọ̀ wò pé nínú owó fisabilillahi táwọn ń gbà sẹ́nìkan kan ọ̀bẹ̀ wọ́n gbà ó kó náà ò tún wúlò táwọn ọ̀gbọ́n náà wọ́n fi sẹ́bi la etí bàbá ìmáàmù kó ti pọ̀ jù. sòyọ́ wa máa mobilize àwọn èèyàn ègéèsì bàbá ìmáàmù pé bàbá ìmáàmù ọ̀kánjú ara ẹ̀ tó pọ̀jù alákòótán lélẹ́yìí o àdánwò lè máàmù ní o gbogbo nǹkan ní gbẹ́ǹjì ẹ̀ gbẹ́wìrì ní o yọ máa mobilize wọn against ẹ̀ àwọn náà máa gbé à ìwọ náà rí ẹ̀sẹ̀ bí tẹ́lẹ̀ ìwọ ríran rí wọ́n àdì kí wọ́n ń pọ̀ wọ́n di kí wọ́n ń pọ̀ di kí wọ́n ń pọ̀ ìṣọ̀kan máa dínkù ìṣọ̀kan máa dínkù láàrin àwùjọ nítorí kíni torí pàǹwò ẹ̀wọ̀n torí pé àwọn owó èèyàn kan kú gbogbo wọn péjọ wọn ti sọ láti jẹnẹza sí lára lẹsẹ sálámù báyìí lè má mú mi tó bọ wájú sọlá ti Allahu akbar bọ́lá ti sálámù báyìí lè má mú tó bọ wájú tó lè má ojú lè má so that every individual nù wọn yóò lẹ́ńbúlọ́ọ̀kù tiẹ̀ lọ́tọ̀ gbàgbé torí owó nù tó torí di eléyìí gbogbo irú àwọn bíbí àyẹn látàrí kí wọ́n ń wówó wọ́n pín àlòmà yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ yẹlẹyẹlẹ bákan náà nínú tó tún mú kí àlòmà pín yẹlẹyẹlẹ lónìí káàfi rẹ tó náà làdáadáa lẹ àdáadáa lẹ ti pọ̀ jù téèyàn bá fẹ́ ṣèwé nípa àdáadáa lẹ ti ń bẹ Nàìjíríà yìí yóò jẹ volumes wàláyé ẹ sì rí i pé gbogbo aládàáda alẹ̀ kan kọ̀fẹ́ rí mi aládàáda alẹ̀ mi láta oníkàlùkù ń wò pàdàáda alẹ̀ tàwọn kọ́ ó supasíìdì tẹ̀lómi sẹlẹ̀ yìí òun gan-an ni bàbá ti yá nínú tó mú káwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ oníkàlùkù ń wò pé táwọn ń ṣe náà ni ní tẹ̀lómi ń ṣe pọ̀ tọ́nà bẹ́ẹ̀ kọ́dà wọ́n tún máa invite yẹ tó fi kìtàbù ọ̀sùn náà sílẹ̀ kó wa darapọ̀ mọ́ àwọn dèbìdì àtàwọn ìpè tẹ́lẹ̀ yìí ó kópa púpọ̀ nínú ibi tí ìpín yẹlẹyẹlẹ tó bá àwọn èèyàn dé lónìí láwùjọ wa tó ti tọrí kọ àti gbogbo ibi tó pé kádé lẹsẹ sọ ni àbí àdáda lẹ táwọn míì gan ṣe lórúkọ fún àwọn tẹ̀lé súnà láwọn oríṣiríṣi àdáda lẹ táwọn náà tún gbé wọnú súnà táwọn ló tún máa fẹ́ tí o bá ti ṣerú ìtàwọn ṣe yìí kò tún ti tẹ̀lé kìtàbù ọ̀tún bí àdádálẹ̀ ilé ìtòsí fáwọn èèyàn ń ṣe lórúkọ pé àwọn di áwòlìyáwò sẹ́gbẹ́ àyè ọgbà wọn láti máa parọ́ fáwọn èèyàn gbígbóná gbígbóná ìgboro eléyìí báyìí àmọ̀ pé ń bẹ́ẹ̀ nu tó pín àwọn èèyàn yẹlẹyẹlẹ ní nàìjíríà wa bìbá ẹni tí ṣé wọn kọ́ wọn bí ọrùn ni ẹ máa kó tẹ̀sí báàsì ó dájú pé kò ní fojú rẹ̀ wu ẹni tí ṣé wù tí wọ́n kọ́ wọn pé ọwọ́ ni ẹ máa dì má kò ní fojú rẹ̀ wura wọn tó ń ti pé àwọn méjèèjì ń kọ́ aládàáda lè nà làwọn méjèèjì lọ́wọ́ adé olùwájú padà dálé nígbà tí ń bọ̀ àyà ló fi sọlẹ̀ nàìjà tí o sí kókó ní rọrùn àti ká wá ọ̀nà láti jẹ́ ẹni tó ṣe é pé yọ́ọ́ máa ṣẹ̀sìn torí tọ́lọ́ àní máa ṣẹ̀sìn wá àtijọ́ lórí àní máa ṣẹ̀sìn wá àtijọ́ lórí àfi ká wá bá a ṣe sùrùbọ súnà ká jìnà sí àdáda rẹ̀ súnà tá a ṣe sọ yẹn òun náà ní súnà ká dúró dọ́gba kí ẹsẹ súnà àṣejù kò sàṣejù nù súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ọmọ alárìkúndá àwọn olùtayẹ ẹnu àlà àwọn eléyìí àwọn ọ̀tẹ̀lẹ̀ súnà torí kò sí gbólú wala tatarruf nínú súnà ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nínú tó tún káwọn èèyàn gún yẹlẹyẹlẹ láwùjọ wa òun náà làwọn jama jama jama jama jama wọn dalẹ̀ lórí sèré àlùkò àwọn jama yìí wọn pọ̀ bàjẹ́ ni díìnì díìnì díìnì díìnì díìnì díìnì díìnì wọn pọ̀ kálukú ọmọ wa ò pé díìnì ò ní Islam díìnì míì tí ìbá ti ti ta wọn kì í ṣe Islam torí ẹ̀ eléyìí òun gan-an sábàbí ńlá ni ẹni tó mú káwọn èèyàn kún yẹlẹyẹlẹ wọn kọ́ mọ́tíláṣí tẹ̀gbẹ́ ara wọn wọn pè kan ní nàwárùdìn wọn pè kan ní ansọ́rùdìn ẹ̀ríkì gbogbo mẹ́mbà gbogbo mẹ́mbà yóò tíra láti ya ojú rẹ̀ dáadáa especially tó máa lọ sílẹ̀ fún wọn tó jọra wọn tó sì kọ́ àwọn mọ́ṣáláṣí tó jọra wọn tó fún wọn lọ́dà kan náà gẹ́gẹ́ bí ìṣọ̀kan láàrin mùsùlùmí wọn làwọn gbọ́dọ̀ àlẹ́kọ̀ọ́ ìṣọ̀kan láàrin mùsùlùmí àwọn akùn mọ́ṣáláṣí lọ́dà kan náà gbàdúrà ìnáwó rúti eléyìí àǹfọ̀ rúti ẹ̀rí pé gbogbo mẹ́mbà kọ̀ọ̀kan yóò ya ojú ẹ̀ dáadáa tí ó bá wọlé pé sẹ́ǹsì sẹ́ǹsì léwọ̀ tó bá wọlé sọ́dọ̀ ayé pé à ah, ànsọ́rù làwà nàwárù mọ̀ wọ̀nyí wàlá yọ jáde subhanallah nípa yóò kọkọ kékeré láàrin bẹ́ẹ̀ díìn ó túmọ̀ sí pé díìn kọ́ ní fa nàwárù díìn kọ́ ní fa ànsọ́rù ànsọ́rù ló ń fa díìn nàwárù ló ń fa díìn tí a ṣe ti ń fa àwọn sọ̀tọ̀tọ̀ pé díìn tó fi jẹ́ pé wọ́n ń gbé àà ah, òun ò lè ṣe sọ láti mú ṣọ́ọ̀ṣì lọ́wọ́ agbára rẹ̀ rí àbí mọ́ṣáláṣí yóò ní òun ò lè tó sọ láti mọ̀. wọ́n á ní torí pé ẹni tí ọba lẹ́gbẹ́ láyé wọ́n ní kò ní lẹ́gbẹ́ lọ́rùn wọ́n rò pé ranjaranjan rubbish nonsense foolish táwọn ń ṣe láyé náà wọ́n ń ṣe lálùkù yá mi. àbẹ́ ìgbọ́n kan bẹ̀ pé tọ́ọ̀bà tọ́ọ̀bà lẹ́gbẹ́ láyé kò ní lẹ́gbẹ́ lọ́rùn ẹgbẹ́ ti kínú. tó ń torí de eléyìí ẹni fún bàbá bàbá ntòsí àwọn wọn mọ fẹ́ kó sí ọmọ aburú ti ta wọn wọn á kọ kárí ilé náà sọ fún ọmọ wọn náà yẹ lọ wọ youth wing nínú ẹgbẹ́ àwọn tọ́ọ̀ bá ti wọ̀ ọ́ lè yọnu mi bẹ́ẹ̀ làwọn baba aláìmọ̀kan mi máa ṣe wọ́n ní kọ́ ọmọ náà lọ wọ ẹgbẹ́ tí ọba ti wọ ẹgbẹ́ kò lè rí yọnu àwọn ẹsẹ dẹsẹ tọlọ fi rán anabi muhammed sallallahu alaihi wa sallam eléyìí wàá pọ̀ láwọn àlùkò oríṣiríṣi ẹ̀rọ àwọn ọ̀dọ́ ń bẹ̀ ẹlòmíì kan lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam wa ẹ̀kọ́ tó yẹ kó fi wá yé gbogbo àlọ́ mà gbàtọ́ bá di ọkàn lọ mẹ́lìsì mẹ́gbẹ́ kan ni lónìí à òun mẹ́gbà ló ń kó òun tó lọ sí ilẹ̀ lárúbáwá àbí òye òun sì lè ti torí pọ́ńdọ̀ ilẹ̀ lárúbáwá kó òun ó gbóhùn ṣe kíni fún wọn mẹ́mbà mọ́ ẹ wò gán bẹ́ẹ̀ torí ẹ ẹni tó yẹ kọ́fà àwọn èèyàn tẹ̀tẹ̀ òun pẹ̀lú wọn pẹ̀lú wọn pẹ̀lú wọn náà wọ́n á ti àwọn èèyàn lọ́nà ẹgbẹ́ iná sani ẹgbẹ́ iná sani tòbẹ́ yẹn sì ti mà oríṣiríṣi aburú eléyìí tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ yàtọ̀ tí kò ní pẹ́sì Islam yìí oríire ó dúdú dáadáa lọ́nà wo torí òní ní access láti gbọ́rọ̀ olùmọ̀mí àwọn afẹ́gbẹ́ rẹ̀ nìkan lọ́ọ́ máa gbọ́rọ̀ wọn ẹ̀rí pé tọ́ba fẹ́ kán àbùkù lẹ́gbẹ́ máa sọ pé kódà mo gbọ́ dánilẹ́kọ̀ọ́ kan ha dánilẹ́kọ̀ọ́ yẹn masha allah kò sá ló ṣe àṣewù kan báyìí nìkan nìkan ẹ sọ ara yín o ẹ má máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ kí ti gbogbo wá sí lọ́tọ́ kéèyàn máa gbọ́ o tí ìrora ti ṣe táwọn ṣe ń wù àtàfọwọ́sí tá a fara máa tí wọ́n bá ń wí ẹ má má tẹ́tí gbọ́ gbogbo wáàzì sí wáàzì táwọn káyìí màkàn rẹ̀ ọ̀pọ̀ gbogbo dàdàrà kájà bá ń dàsí ọ lórí wọn ní nìkan ọmọ àgbọ̀. bákan náà ẹnì kí tó máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ tó ń lo mọ́tíláṣí jàmáà kan tó bá rí kéèyàn ti ń pọ̀ ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí fòfin lélẹ̀ ọ̀rọ̀ tá sọ bá aláàmú o nítorí wọ́n ń wí àwọn àwọn bá wí o wọ́n sọ pé níta ṣe ọ̀dà lédè kúkúrú ni o torí ẹ ẹ máa ẹ wọ́nà tẹ́ fi tákù wọn o ẹ límìtì wọn o inú tá a ṣe ni pé ẹ sọ fún wọn pé àgbà fún wọn tẹ̀síwájú pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yẹn torí tí wọ́n bá tẹ̀síwájú gbogbo àbá tí wọ́n bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nù àwọn mọ́ṣáláṣí ti wá wọ́n gbọ́dọ̀ jẹ́ mẹ́mbà. so wọ́n ti wá ó di mẹ́mbà wọ́n náà bá ní ah, kí ló burú mẹ́ bàbá di mẹ́mbà kò pé káwọn ọmọ sọ̀rọ̀ wa dá sọ à ó ti pé káwọn ọmọ sọ mà nígbà tó bá ti mẹ́mbà láìsí rẹ kọlọ. kò tún ní lè sọ pé gẹ́gẹ́ bí mẹ́mbà gbogbo ń tẹ́bà sọ ẹ kọ̀ọ̀kan fi hàn ṣé ó wà gbàlẹ́gbẹ́. títí òun bá ní níjà ẹ fẹ́ sọ àwọn fara máa ìdẹ́n tó bá ní kọ̀ tọ́ àjẹpẹ́ lè sọ ẹ dákun pé a ní ọ̀tọ̀ kò sí ní ọ̀tọ̀ tòtòrí ẹ̀ eléyìí máa ẹ̀rí pé látàrí pé wọ́n ń ṣẹgbẹ́ wọ́n ṣẹgbẹ́ nǹkan ti Islam ẹni tí ọ̀ṣẹgbẹ́ wọ́n máa fojú wò pé ah! gbọ́dọ̀ yìí ti wá dáa tó yìí tọ́kàn kù náà ní kíkẹ́ ẹ̀wọ́ ẹgbẹ́ wa ah, mùsùlùmí ni mí ah, ṣé ẹ̀ ń ṣe mùsùlùmí bọ̀ ọ̀tún náà àwọn kan kọ́ wà lìjẹ́nà síwájú àwọn kan ìyẹn ni pé díìnù <laughs> ẹgbẹ́ ti ẹ̀yọ́ kọ́ wà lìjẹ́nà síwájú táwọn garanti yín bẹ́ẹ̀ bákan náà ẹ̀rí pé lórúkọ tí wọ́n ń ṣẹgbẹ́ wọ́n tún máa tọpinpin àṣírí àwọn obìnrin ọ̀nbẹ náà àwọn ẹgbẹ́ yẹn tó ń ṣe pé pé wọ́n sọ fáwọn obìnrin yẹn pé wọ́n gbọ́dọ̀ máa ìfọ́ọ̀mù ẹni tó ń fi ṣe ṣéwù ṣéwù ẹ̀ wíńgì tí wọ́n pín sí pípé wọ́n máa sọ fún ìgbà wọ́n lọ́bẹ̀rẹ̀ nǹkan ìgbà wọ́n ní nǹkan parí ẹ dákun torí tọ́ lọ́ọ̀ ìwọ́n lé lẹ́yìn bàbá ọkọ̀ obìnrin àwọn ní táǹtẹ̀bù lóṣù tó kọjá on the second ní ní kóṣù bẹ̀rẹ̀ ok lóṣù yìí ó pé on the fifth ok ah, ah a'udhu billah ń bọ̀ lọ́lọ́ ti bẹ̀yìn kékeré máa ṣe lé ọgá wa gan anabi sallallahu alaihi wasallam kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ rẹ̀ látàrí pé wọ́n ń sẹgbẹ́ náà nù wọ́n máa fi àwọn doctrine wọ́n máa fi lélẹ̀ láwọn doctrine tó ti pọ̀ tako Islam wọ́n lè sọ pé gbogbo ọmọ ẹgbẹ́ àwọn ìborí tí ọgbọ́dọ̀ ju báyìí lọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn wọn gbọ́dọ̀ dán wò pé kí wọ́n bójú o àwọn míì lè gbé gbogbo ọmọ ẹgbẹ́ àwọn wọn gbọ́dọ̀ bójú ni o àbí òye wa kálukú wọn ta mà sí doctrine lélẹ̀ pé torí pé kálukú fẹ́ ya pàṣẹ lómi ìgbà tí èsì pé Islam tọ́lọ̀ tó náà nàbì sallallahu alaihi wasallam lọ́jà lọ́dọ̀ wọn bákan náà wọ́n tún lè ṣe lófin wípé gbogbo ẹjọ́ bá ti fẹ́ yàwó nínú àwọn ọmọ ẹgbẹ́ ó gbọ́dọ̀ jẹ́ pé inú ẹgbẹ́ ni ó ti mú yàwó gbogbo omi tó bá lọ́kọ kò gbọ́dọ̀ wá ọkọ lọ sí òdi ẹgbẹ́ inú ẹgbẹ́ ni ó ti mú yàwó àní ó ti mọ́kọ torí ẹ̀ wọ́n lè tún bá débi wípé ṣé ìwé ẹgbẹ́ ọlágbára níbi àti fọmọ lọ́kọ ju bàbá ọmọ gan lọ so ìyẹn ni kí wọ́n ti àìdáàkì ọmọ mọ́ bàbá rẹ̀ lọ́wọ́ so ọ̀nà táwọn èèyàn mọ̀ pín yẹlẹyẹlẹ dà látàrí gbogbo rọ́bìṣì bẹ́ẹ̀ náà àwọn ètò ìjọ sọ pé ńgbà tó ti wọ ẹgbẹ́ yẹn ò lẹ́tọ̀ọ́ láti lọ bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ní ti máa ń àfi ní ẹgbẹ́ yìí náà lọ́ọ́ máa gbé wa ìyẹn ni pé ńgbà wọn ti lẹ́yìn náà ra yín ṣéwù náà ló sì fi ọ́ fún un ọkọ ọba ò lẹ́lómi kọba àmà sọsọkúsọ wọn ni wíwíwí sọkúsọ ti ń sọ kò náà ní Islam nínú àwọn kan tó tún bí káwọn èèyàn kún yẹlẹyẹlẹ láwùjọ wa òun náà ni alijahlu bi díì àìmọ̀ nípa ẹsẹ ẹ mọ̀ ike téèyàn bá ti mọ̀ nípa nǹkan ó súnmọ́ ká sì téèyàn pọ̀ jù láwùjọ ti wa àwọn èèyàn dààmú fún ká wá mọ̀ nípa ẹsẹ ó ti ń tábẹ́ ẹ̀sìn torí kìí bí owó ní tí bá máa bí owó wọ́n gbárùkù tì ọmọ tí ìbá ti bí owó wọn ò ní dààmú ẹ sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ pín yẹlẹyẹlẹ ní tó bí náà láìmọ̀kan torí pé aláìmọ̀kan nítorí rẹ̀ bá ní ó ṣe náà ní ó ṣe nítorí orí rẹ̀ bá ní ó ṣe náà ní ó ṣe lórí ìdí ẹlẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ni jẹ́ ìsìláàmù wọn ọmọ báwọn ìsìláàmù ti bẹ̀rẹ̀ báwo làwọn èèyàn ṣe pín yẹlẹyẹlẹ tí ìsìláàmù sọ wọn dọ̀kan báwo làwọn èèyàn ṣe jọ́ta ara wọn tí islam sọ wọn dọ̀rí ara wọn tí ọba ajá ìmọ̀kan kí wọn lóde tí wọn fi wá òkú dìgbà tá a bá pín yẹlẹyẹlẹ kátó sí islam islam tó bá àwọn èèyàn yẹlẹyẹlẹ tó sọ wọn dọ̀kan islam tó bá wọn lọ́tà ara wọn tó sọ wọn dọ̀rẹ́ àìmọ̀ nípa islam àìmọ̀kan nípa ẹ̀kọ́ rẹ̀ àìmọ̀kan nípa àwọn àlànà rẹ̀ ó bí kí ọ̀pọ̀lọpọ̀ ìyá pakọ́ àwọn èèyàn ọ̀dààmú fún mà gbogbo ẹni tó bá ti rówó ra aláwa nìyí olùmọ̀ àgbà náà ló náà yọkàn lọ sádùúgbò tí wọ́n ti dá ma ni lọ́ba kó ń di Sheikhul Islam náà bá tún máa ta àwọn èèyàn jẹ lọ́mẹ̀ọ́ tó pin wọn yẹlẹyẹlẹ tó bá rí sẹ́ni tó mọ̀ ń bá dádùúgbò yọkàn fajúro bí tí ò rí ni bọ́ọ̀ bá nílé súnmọ́ pé ah, abẹ́yìn kan mo rí tẹ̀sí kọ̀ǹdọ́ ní àdúgbò wa láwọn ọdún tó kọjá kọ́ <laughs> ó lè kó wọn ó ṣe pè fún ọ. tòbó gbóró eléyìí ìgbà tí wọn dààmú pẹ̀lú mà ọ̀rọ̀ wọn lọ́rùn láti pín àwọn èèyàn yẹlẹyẹlẹ torí ẹ̀ rí i pé wọn ò ní fẹ́ràn mà ìmáàmà jẹ́ àsọ̀kan wọn ò ní fẹ́ràn mà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìgbà táwọn fẹ́ máa mú àwọn èèyàn sìn táfẹ́ máa tàn wọ́n jẹ wọ́n ní wọn ah, kí ló máa kí ló máa ah, á kí ló sọ àbí òye wa wọn máa bá wí ránṣẹ́ kí ló ló máa kí ló sọ sódà táwọn èèyàn ní lọ gbọ́ ìdí sòdodo tí ó jà sọ̀kan lọ́dọ̀ rẹ̀ àwọn fẹ́ kún kún yẹlẹyẹlẹ o torí di káwọn èèyàn ọmọ mọ̀ ibẹ̀ ni oúnjẹ tí wọ́n wà tó eléyìí ó kún nǹkan tí àwọn èèyàn fi ṣọ̀kan bákan náà nínú tó dé káwọn èèyàn kún yẹlẹyẹlẹ òun náà ni rírọ̀ ẹ̀sìn fún ẹ̀yàmẹ̀yà rírọ̀ ẹ̀sìn fún kélédì òun méjì rírọ̀ ẹ̀sìn fún kọ́mọ̀lú ọmọlú ẹ̀ ọ̀nbẹ́nu tí òjò á ṣọ̀kan lórílẹ̀‐èdè wa yìí láwọn ibìkan á rí i pé mùsùlùmí jọ lájọ jẹ́ o tí ẹnì kan bá fẹ́ kó wá tó ṣe sọ̀lá àwọn èèyàn yóò pọ̀ jáde mọ́ṣáláṣí ni pé kí ló dé bó wàá ní àwùjọ tí wàá síwájú ṣe lè máàmù fún ta ni èmi mùsùlùmí ni sà mọ́là ọmọ bọ̀ wájú pé mùsùlùmí jọ ní gbogbo wa tí yorùbá náà bá bọ́ wájú haúsá náà pa àwọn òṣèlè àwọn òṣèlè sọ láti lẹ́yìn tani àwọn òṣèlè sọ láti tani àwọn òṣèlè sọ láti yorùbá ẹsẹ̀ bí islam yorùbá lọ́lọ́run sọ kalẹ̀ fún yàtọ̀ sí haúsá bàbá haúsá lónìí yàtọ̀ sí yorùbá ẹ wo bí sáyìn màkà gbé àwọn èèyàn dé wọ́n rọ ẹ̀sìn islam fẹ́ yá wọ́n rọ fẹ́ yá kọ́lẹ̀ lómi nígbà tó parí sọ́lá tó fura màkà ni tó tẹ̀lé mọ́mú fáwọn kì í sẹ́yà wọn ó tún tún kọ́ ọmọ olódodo burúkú nítorí kún lù pàtàn kórìí rè ó pé wa tó bẹ́ẹ̀ náà ni ìgbà míì wọ́n ti sọ jẹ́ yorùbá o wọ́n ti sọ jẹ́ yorùbá gbogbo wọn àjọ ń gbá bẹ́kúta so wọn àmọ́ wá mọ́sálásí ọmọ òṣogbo mọ́sálásí ọmọ òṣogbo láti ṣe sọ́lá ah yorùbá ni gbogbo wa pé à ah, ẹ lè fi kí òwòsàn gbowó ti ẹgbà o <laughs> torí tọlọ àwọn ọmọ tẹnra wọn jẹ káyé bá wọn ìsìláàmù mọ̀lẹ́ léyìí kì í máa ṣe rubbish nonsense ló ń bẹ lórí rẹ̀ ìsìláàmù ọ̀mẹ̀yà ìsìláàmù ọ̀mẹ̀dè ìsìláàmù ọ̀mọ̀lú ìsìláàmù ọ̀mọ̀ràn man dana bil islam fa muslim gbogbo ẹni tó bá ti sùn islam tó fi tẹ̀sìn mùsùlùmí ni sọ gbogbo orí eléyìí ó kó bá lọ síwájú ẹsùn islam ó sọ àwọn èèyàn dọ̀tá ara wọn a ẹni tí àbá ti ní ti sọ láti lẹ́yìn rẹ̀ ẹjẹ́ àmà ń tọ́fà ọ̀sẹ̀ bọ́n bàbá yìí bàbá ń ń wò ó máa ń tẹ̀yìn àyẹ̀ bàbá aka yín mórí rẹ̀ àbá aka yín mórí ẹ̀ asọ fún yín àbá asọ fún yín ẹ sọ torí ìdílé tí bá tún fi àṣìṣe bọ́ síwájú fẹ́ sèé mọ́ ẹ kàn àbùkù níjò lẹ padà sínú islam sẹ́yìn àti lẹ́yìn ó sì clear àmì èèyàn kẹsàn pé torí ẹ̀yà rẹ̀ ni ẹ̀ní ẹ̀ní tẹ̀lé má mú ẹ̀ní gbà kó tẹ̀lé má mú fún un torí ìran rẹ̀ ni ok alìjẹ́nà ẹ̀yà kan wà yàtọ̀ sẹ́yà kan ìrẹ́jà kíyè sára o bákan náà nínú tó mú káwọn èèyàn tó pín yẹlẹyẹlẹ òun náà ní pín àá máa fẹ́ ṣerú táwọn ẹni tí èsì mùsùlùmí ṣe láwùjọ lẹ́yìn àwọn ẹlẹ́sìn nàfàrà irú bẹ́ẹ̀ ṣe ń ṣe láwùjọ ó máa ń wú àwọn mùsùlùmí lórí ju tí ìsìláàmù mú wa lọ. ní ìsìn tó bá kọjá tó gba bíi tí àwọn nàfàrà tó pè ní wínà tí wọ́n wà torí bí wọ́n ṣe múlẹ̀ lọ́jà ara tọkọjá gba fi táwọn nàṣọ́ra tá ń pè ní rìdíìm tí wọ́n wà torí bá ti múlẹ̀ lọ́jà ń tọ́wọ́ kọjá gba ọ̀kọ̀ọ̀kan nínú àwọn àyè méjì bí àpèjúwe ni òkè sọ nìkan lọ́wọ́ àwọn nínú àwọn àyè tí wọ́n mú lọ rẹpẹtẹ báwọn tọ́wọ́ kọjá gba ọ̀kọ̀ọ̀kan náà àyè méjèèjì lọ́dọ̀ tí wọ́n péjọ ọbẹ̀ bìbà tọ́wọ́ àrètí tíráfíkì tí gbogbo òṣèṣọ táwọn èèyàn kọ̀ lọ jàrá ọkùnrin lọ jàrá obìnrin lọ jáde rẹ́rẹ́ sísáré kí gbogbo wọn kígbe kí pé jésù ni o jésù ni o jésù ni o so I go eh how can we do something similar to this in Islam yọ̀wọ̀n kókó làánú ti fi kankan tó jọ ilé inú Islam àbí òye wa kí lẹ́sẹ̀ tí ọjọ́ bẹ̀ ṣé àjùlẹ̀ kó wa Nàìjíríà ni àbí umra èrò kí la lè máa ṣe bẹ́ẹ̀ gan ẹ rí sọlátù júmọ́ à lákòókò gbogbo òlú làwọn kò lọ sí ọ̀nà Ìbàdàn sẹ́kù báwọn náà fẹ́ sàṣe hàn àbí sọlátù lẹ̀ ìdẹ́yìn ẹ rí bẹ́ẹ̀ ni wọ́n á rò pé ókè àwa náà ní láti dá nǹkan kan lọ ká máa camping ká máa camping bí ṣe bẹ̀rẹ̀ ni. àwọn náà ara lè lọ àwọn ni, bá ní àwọn máa ti ta àwọn náà báyìí kò ní pẹ́ kò o àwọn mi ọba gbé ẹ̀dá pẹ̀já ayé ajá náà ra wọ́n ti polówó lẹ̀kan fáwọn tó dínwó àbí òye <laughs> àwọn wọn. ìṣe pínpínà ń sè àwọn lójú fi ti Islam lẹ̀ ẹni fọmọ tọ́jú ni wọ́n ń ṣe nínú àwọn churches churches irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń gbé wọnú islam wọn làwọn ń ṣe kínní kan ìṣòro láwọn nàṣọra ẹ rí i pé àwọn míì náà ní ó lè jẹ́ pé náà lẹ́sẹ̀ gba islam ó sì lè ti wà islam tipẹ́ onáwó ẹgbẹ́ àdúrà òru onáwó alọ kó àwọn èèyàn jọ báyìí fún gbogbo yẹn dídé tó wọn kálukọ ọmọ sọ bùkátà rẹ fọlọ. ẹ wọ lọ ọmọ mi ni wọ lọ irú máa ṣe ní làwọn náà bá máa ṣe ẹnìkan bá wò pé ah, ó ń mèkì owó àbí òye ó ń mèkì owó ó náà máa dá bídíà bí bídíà yìí ti wá káwọn gbogbo fèrè tó ń kan wàhálà ọ̀pọ̀lọpọ̀ ti dìnnà fi fèrè bákan náà nínú àwọn akẹ́tọ́ tó ṣe kí wọ́n pín yẹlẹyẹlẹ lórílẹ̀‐èdè wa nídìí pàǹsẹ̀ Islam onáàni alafikaru wàkídà àwọn ideologies tó ṣe kí wọ́n kó wá láti ìlú òkèèrè àwọn ideologies tó ṣe pé àwọn ọ̀mà èrò orí tá a mà wọ́n kó wá láti òkèèrè tó bá jẹ́ ìdókè wọn kó wá tó wá kó àgbọ̀yìn kìtàbọ̀ súnà ni wọ́n bá mú wa kò bá dáa pẹ̀lẹ́rì ẹ̀rí pé bọ́lá ahmadiyya ti wá òkèèrè wọn ti mú wa láti Pakistan wọ́n try láti rí pé every country àwọn ní branch tó láti ráwọn èèyàn mú wọ́n dá mọ́ṣáláṣí lẹ̀ mọ́ṣáláṣí rọ́ torí pé wọ́n ṣe mùsùlùmí wọ́n dá ọ̀fíìsì lẹ̀ wọ́n dá àwọn skul sílẹ̀ ẹ̀rí pé lẹ́yìn wọ́n ti tàpọ̀ àwọn nínú àwọn àṣà ẹ̀rí pé àwọn jàmáà jàmáà tọ́kú wa láti Pakistan lórí tìrìtìrìtìrìtì tọ́kú wa lórí àtìmú káwọn èèyàn máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí èdè ṣe Islam tọ́lọ̀ wọn bá ń fẹ́ káàkiri. ọ̀nbẹ nínú àwọn afghan àwọn ideology tó ẹkú láti ilẹ̀ lárúbáwá ni wọ́n ti kó mi wá bí àwọn míì tọ́wọ́ láti Egypt wọ́n kó àwọn ideology yẹn wá. àwọn ideology yẹn wà á rí i pé Islam tí wọ́n ń ṣe kọ̀tí ideology yẹn tó lè bá wọn ṣe kó lè bá wọn ṣe báwọn yẹn ṣe ń pinnu báwọn èèyàn ti ń pín yẹlẹyẹlẹ ẹ sì má dé mú ẹ̀yin ò pé kí ló dé táwọn èèyàn fi jẹ́ pé tó má ti ríru rẹ̀ wọ́n gbàrú kùtù torí pé àwọn ò ti jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ àwọn mọ̀ àwọn òpin látara tuntun tó dé òun báyà wọn náà lè hàn pé ìdínú tó ń fi tètè gbàrú kùtù ètò dé òun ìdínú tẹ́fìrí kẹ́ ẹlòmíì ọba tẹ́fìlígì lọ ẹlòmíì ẹ kìnnìkà jama kan ọ̀kan olóríṣiríṣi torí pé wọn ò pé bẹ́ẹ̀ lówó ti hàn alùpùpù yẹlẹyẹlẹ wàhákàdà bákan náà ìfẹ́ àti sọ àwọn èèyàn dẹ́rú ó tún já fún yẹlẹyẹlẹ bí tọ́ríkọ̀ gbogbo àwọn tọ́ríkọ̀ tẹ́ rí yẹn hubbu at-i'bad al-'ibad ìfẹ́ àti sọ àwọn èèyàn dẹ́rú ló dé kí tọ́ríkọ̀ wà torí pé ah wọ́n máa ń pọ́n àwọn ṣé wọn lé o àwọn ṣé wọn máa ń mú wọn lẹ́rú gan o ó kì í ẹni tí wọ́n á ti ṣe léyìn tí wọ́n fẹ́ fi lẹ̀ kò ní fẹ́ sílẹ̀ yóò máa ṣe lọ́sọ̀ọ́ ni wọ́n sì ń tírénì wọn náà pé tí wọn náà bá gba tírénì débì kan wọn náà padà di ṣéwù tí ń ráhùn èèyàn mú báyìí wọ́n máa ha tẹ̀lẹ̀bẹ̀ tí wọ́n máa fàtàrí gbà. tontorí di eléyìí báyìí wọ́n máa wò ó ńgbà tẹ́yìn máa ń sọ pé á ah, níjẹ́ ń ṣe ọ̀dà wọn fẹ́ ẹ̀ ríran tó náà padà gbókùn láìpẹ́ wọn ó di mọ̀kọ́dà. so eléyìí jẹba bákan náà nínú tó tún mú káwọn èèyàn kún yẹlẹyẹlẹ onáà ní albert anil wasafiya dídínà sẹ́sì islam tó dúró dọ́gba islam tọ́lọ̀ fi rán nàbì sallallahu alaihi wasallam kò sáà kejì ń bẹ̀ kò sáà kejì ń bẹ̀ àwọn yẹn kí wọ́n á wò ó pé táwọn bá ní káwọn dúró lórí islam tọ́lọ̀ fi rán nàbì o yóò dàbí ètí gbogbo èèyàn ń ṣe ẹ jẹ́ káwọn ò fi kùn káwọn tẹ iná mọ́tò ńkọ́ sáré ju bó ṣe yẹ lọ eléyìí ó tún mú káwọn èèyàn tún yẹn lẹ eléyìí ló ti ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àṣejúwọnú tiwọn àṣejúwọnú tiwọn ó mú kí wọn mọ fata sínú tíì tó eléyìí òun náà sọ ọ̀pọ̀lọpọ̀ dẹni tó tún sínà táwọn náà tó sọ̀rọ̀ àwọn àdìkóńkó jábélé níta ní láti ṣe òun náà ní pé gbogbo ọ̀kọ̀ọ̀kan náà àwọn sábàbí tá a rántí nítọ́jú àtòjìjẹ rẹ̀ àfi ká gbìyànjú láti dé tá a bá ṣe àtòjújẹ rẹ ìmọ̀nà wà ìṣọ̀kan ti wà pàápàá jùlọ tá a bá gbàgbé báwa ń ṣẹ̀sìn fọlọ́ ni a sì fẹ́ tara ẹ̀sìn sórí rẹ yóò rọ̀ wá lọ́rùn púpọ̀ láti ṣọ̀kan kò dín nǹkan kan kù fún mi láti ṣọ̀kan pẹ̀lú rẹ kò dín nǹkan kan kù fún wọn náà láti jọ̀kan pẹ̀lú mi kódà ìlọsíwájú ni ká ṣọ̀kan ìlọsíwájú ni ká sọ nítorí pé gbogbo gítẹ́rì yẹn tí wọ́n bá mú lọ́kọ̀ọ̀kan tá a bá mú aparun gbogbo bó tilẹ̀ wù tí aparun nípa tó tá a bá tẹ̀ yọ tẹ̀ tá a bá da yọ da tètè ọba dá lọ́wọ́ lásán tá a bá fọwọ́ méjèèjì gbá mú tá a fẹsẹ̀ tẹ́ láàrin kò sí tàbí ṣùgbọ́n pé yọ da gbẹ̀yìn náà bá rọrùn tá a bá fi tẹ́ ara ògiri tá à ń bá eré bọ̀ tá a folú ọ̀dájú pé yọ dà ṣùgbọ́n tó parun bá pé méjì mẹ́ta òbí bá tiẹ̀ pé mẹ́rin márùn tá a wá so wọ́n pọ̀ a ọmọ sẹ́nìkan nu wa tó lè fún òun fapá da àbọ̀ òun tiẹ̀ bẹ́ẹ̀lù yọ dà kí ni ọ̀dà ìwọ́ lọ́ọ̀dà so eléyìí túmọ̀ sí pé ìṣọ̀kan máa já lágbára àìṣọ̀kan máa sọ ní dọ̀lẹ́ gbogbo ẹni tó bá fẹ́ borí yín láyé àkọ́kọ́ nǹkan tí ọkọ ṣe ni pé yọ wọnà láti pín yẹlẹyẹlẹ kò ní jẹ́ kọrọ yẹn jọra yín kọjọra wọn mọ́ yọ wà rọrùn fún láti mú yín lọ́kọ̀ọ̀kan irú eléyìí náà sì ni tó yìnbó ṣe tó fi rí gbogbo ilẹ̀ lárúbáwá gbà ilẹ̀ lárúbáwá ti kọ́kọ́ jọ kan tó ń bẹ lábẹ́ ìjọba ẹ̀yọ̀ kan wọ́n wá wọn sí àwọn tọ́kì tí ń ṣèjọba gbogbo ilẹ̀ lárúbáwá ń gbà yẹn ẹ̀yà àríwá wọn lọ́wọ́ ṣé tọ́kì lọ́yẹ kọ́ máa ṣèjọba lẹ́yìn lórí ẹ̀yin ò ṣèjọba lé tọ́kì lórí wọn ìbọ́dọ̀ yín Islam ti lọ́dọ̀ tọ́kì báyìí àwọn tó wà ń pò àwọn náà gbọ́ kótóbọ̀ òyìnbó wọn ò fura mà pé tèmi wọ́n yarí má tọ́kì lọ́wọ́ France and England àwọn náà wá gbẹ̀yìn wọn wá ń gbàlù lọ́kọ̀ọ̀kan nígbà tí wọn ọ̀rẹ́ ní gbèjà wọn mọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan láyé ìṣọ̀kan kì í jẹ́ kí wọ́n rí mi mú àìṣọ̀kan máa sọ ni di ìrọ̀rùn fún ọ̀tá láti mú Islam gbàtọ́ kọ́ wa pé ká ṣọ̀kan kò fijọ́ kan kọ́ wa rí pé ká ṣọ̀kan lórí ìbàjẹ́ o tí wọ́n máa ṣe ń tọ́ta kó tọ́lọ̀ fi rán nàbì sallallahu alaihi wasallam kẹlẹ́mi ọmọ ẹ̀sìn tọ́lọ̀ fi rán nàbì tọ́wọ́ ànìkẹ́ ìṣọ̀kan ìṣọ̀kan rí eléyìí ò lè wáyé kódà bọ́ bá lálàárù rẹ̀ kó tètè mọ̀ pọ́ǹtara rẹ̀ jẹ ni ìṣọ̀kan tí Islam ń pè wá lọ síbi rẹ̀ onáìní kọ̀ọ̀kan lórí islam lórí kitab lórí sunna ìgbà táwọn ọba ti wá jẹ́ pé ti islam tọ́jẹ́ pò náà lọ́jọ́ pò mú lérò fún islam tí islam mú wá tá a bá ti dì mú tọ́jú nǹkan míì làfàlàfù ọ̀dájú pa àlè sọ̀kan láéláé kálíbà àsọ̀kan àfi gbogbo wa síbi ẹ̀sìn islam kálíbà àsọ̀kan àfi ká síbi alkitab wa sunna alkitab wa sunna yìí tá a bá ti padà síbi rẹ̀ á padà síbi rẹ̀ ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sàhábà kì í sàgbọ́yé tiwa o torí pé àgbọ́yé tiwa kúrú àwọn sàhábà olólórin eléyìí ló lè jẹ́ ká ṣọ̀kan à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù kọjá tí kọ́ra yìí ètò kù díẹ̀ káàtó ọlọ́nkọ́ bá wa tún ṣe kó sì wá lọ́ máa jẹ́nà kó forí jìn wá kátó kú kó forí jìn wá nínú sàárè wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Thank you.

owó sunna ọ darapọ̀ mọ́ àwọn ẹni tí máa ń ṣe sunna kìí ṣe pẹ́gbẹ́ àwọn ẹni tí ń ṣe sunna ẹgbẹ́ kìí ṣẹ̀sìn ẹ̀sìn náà fi rán anabi Muhammad sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí tí ń ṣe sunna lọ darapọ̀ mọ́ kìí ṣe pẹ́gbẹ́ o sọ̀rọ̀ pẹ́gbẹ́ máa ló lórí yóò ní sẹ́kẹ́tìrì yóò ní mẹ́mbà yóò lápá kò kìí ṣe léwu láti kó o ṣe o sunna ò àwọn ẹni tí ń tẹ̀lé ntánàbí fún àwọn sàhábà alẹ́ lórí ẹ̀ rí i pé ìwọ pẹ̀lú wọn lẹ́jọ́ wà eléyìí sì sẹ́gbẹ́ ẹ̀sìn ni táwọn bá wá dá alẹ́ ló kọ́ pé àwọn sẹ́gbẹ́ ajẹ́pálá ìmọ̀kan làwọn náà eléyìí jẹba wọ́n ní àwọn ń lọ́jà àbáwọn ṣiṣẹ́ níbi iṣẹ́ àwọn èèyàn kan táwọn jẹ́ àgbà àti aṣíwájú nídìí sẹ́yìn téèyàn bá ṣẹ̀ nínú àwọn tí wọ́n jọ tí wọ́n jọ ń tajà lọ́jà àwọn ẹni tó ti abẹnugan lọ́jà wọ́n máa pa láṣẹ fúnru wọn láti kúnlẹ̀ tí wọ́n bá rojọ́ wọ́n tún pa láṣẹ láti kúnlẹ̀ gbẹ̀gbẹ̀ nígbà tó bá jẹ̀bi báwo ni táwọn lè máa kúnlẹ̀ báwọn ẹgbẹ́ yìí náà ti mà dáhùn rẹ̀ gbogbo ní tí yẹn bá ti mọ̀ èèyàn béèrè bó láti wá sọ pé kó o kúnlẹ̀ nítorí pọ́ọ̀n nájà kò tọ́ nínú òfin ọlọ́run kò ti tọ́ náà yìí pọ́fẹ́ kó ṣe kóòtù torí rẹ̀ kọjá alẹ̀ kó fi ilẹ̀ kálukó sinmi. ẹni wọ́n pa yín láṣẹ pẹ̀lú kíkẹ́ jẹ rìbá tọ́tọ́ kẹ́ jẹ ibẹ̀ yìí náà ti mà dáhùn rẹ̀ bó ti pọ́ láṣẹ láti takò tọ́lọ́ tí wọ́n takò kọ́tọ́ kọ́tọ́ kọ́ takò tọ́lọ́ lópin ìgbà tí wọ́n bá jẹ́ mùsùlùmí bákan náà ǹjẹ́ tó bá jẹ́ ipò gidi àwọn aládàádáálẹ̀ lọ́wọ́ aláwùjọ a sì ní kò dáa kí mùsùlùmí wọn máa ṣe kóńkó jábìlì pété èèyàn kúkú darapọ̀ mọ́ wọn ni kó ní òkúkú da aládàádáálẹ̀ rárá o a gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn o sì gbọdọ̀ di aládàáda lẹ̀ ọmọ dá sí ṣùgbọ́n ọmọ bá wọn ṣe lọnà wọn lọ síbi òdodo tí wọn ọmọ là wọn lọ́yẹ̀ lórí táwọn ò rí bọ́yọ̀ náà lè tara tiẹ̀ sàánù tiwọn náà táwọn náà di pé wọ́n padà mànà wọ́n padà máa ṣe ńfẹ́ àmọ́ kìí ṣe pọ́ wọn máa ṣe tó ti takuta nabi muhammed sallallahu alayhi wa sallam. tí àwọn èèyàn bá ń sàdáadáa lẹ̀ tí èèyàn sì ń kìlọ̀ fún wa ṣùgbọ́n tí wọ́n ń gbọ́ tí wọ́n gbà ṣé èèyàn lè dágun láti wọn kí èèyàn pa wọn tì bẹ́ẹ̀ ni ẹ̀yàn wọn lódì ẹ̀yàn wọn lódì ó ti sọ pé ẹ̀yàn wọn lòdì sí ìbánisọ̀rọ̀ fún ìjọ mẹ́ta ìjọ mẹ́ta bá ti pé lópin ìgbà tí bíbí àwọn ọba ti sọ wọn di kèfèrí ẹ tún sálámà sí wọn ẹ tún yàn wọn lòdì fúnjọ mẹ́ta míì tó náà bá tún jóná tó tún sálámà sí ó tún mújọ mẹ́ta míì tàmá yíyan ni lóbi tàìbá ni ṣe eléyìí wọn máa bẹ bẹ́ẹ̀ lọ òní bá jókòó òní darapọ̀ mọ́ wọn òní gbogbo tí wọ́n ṣe òní lọ́ọ́ bá ṣe sọ ó sì máa fi hàn pé ìdí ni pé aládàáda lè yàn ní ìtàdédé kórìíra rẹ̀ tí ì ṣe àdáda lè tó ṣe. wọ́n ní kí ni ní agbàlérò pẹ̀lú mẹ̀sìn àwọn ta ni olùmọ̀ táwọn sì lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn mẹ̀sìn náà ni màtí wọ́n máa lórí qala Allahu qala rasuluhu tó sì ń bẹ lórí àgbọ́yé àwọn aṣáájú wa rere kìí ṣe fàgbọ́yé tèmi àgbọ́yé àwọn aṣáájú wa rere tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé ẹni tá a lè gbọ́ ọ̀rọ̀ ọ̀mà lẹ́nu rẹ̀ lọ́jọ́ ẹni tó mà nípa tọ́lọ́n tó mà nípa tànàbì sallallahu alaihi wasallam tó máa fi wálé ayé tìrẹ́ ní ti fi wálé ayé yọ pààrọ̀ mọ́lọ yọ pààrọ̀ mánàlì ká sì tọ́ra sáà gbọ́rọ̀ ẹ̀sìn lẹ́nu àwọn sẹ̀kìtìrìyà àwọn tí ń pa àwọn èèyàn kéfèé rí wọn torí tí wọn bá ń gbọ́ lẹ́nu wọn ó súnmọ́ tí wọn náà dára wọn kẹ́ẹ̀sì ṣe sí àwọn ọmọ tí ò lórí lọ tí lọ gbọ́gbọ́ kúgbọ́ tó bá ti ń gbọ́gbọ́ kúgbọ́ ó súnmọ́ tí wọn náà máa wíwì kúwì eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu tẹ̀fìríyà tí wọn náà má di tẹ̀fìrí torí pé tẹ̀fìríyà yìí ṣe ahlu sunna ó kọ́ tí wọn nu tẹ̀fìríyà wọ́n ní bíjà máa ṣe pọ̀ tó yìí ọ̀nà àti sọ̀kadà ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ ká padà sí di Islam ká padà sí di Al-Qur'an àti sunna ẹni tó bá ti ló sòrò fóun sẹ́wọ̀n kó náà ti ṣàpèjúwe tá ló ń jẹ́ torí tó bá jẹ́ mùsùlùmí kò lè sòrò fún ọ láti padà sí di Islam kò lè sòrò fún ọ láti padà sí di Al-Qur'an àti sunna wọn náà náà ti padà sídìí rẹ̀ àwọn sọ pé á padà sídìí rẹ̀ lórí àgbọ́yé àwọn sàhábà kéde lórí àgbọ́yé àwọn àfáàyàn ilé ìjọba wọn ní kí ni òdodo gan níbi ká gbọ́wọ́ ká kó léyà lẹ́yìn ìgbà tá a bá dìde láti rúkọ ní tí ti òdodo ni pé súnà ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọn pè ládàáda lẹ sheikh al-Albani rahimahullah wọn tí wọn sọ ń bẹ kò ṣe déédéé rárá ni kò ṣe déédéé rárá turkey albani fúnra rẹ̀ ó ti sọnù síra rẹ̀ kárí ó lóun ò ní pè nǹkan kan bídí à àfi kó òun rí pé nìkan náà àwọn olùmọ̀ tó ti síwájú wọ́n ti pè nǹkan náà bídí à sí báwọn olùmọ̀ máa ń fi principles lélẹ̀ táwa lẹni tó síwájú yín pè bídí à tàlẹ́ni tó síwájú wà lùbá ni pé kákáwọ́lé yà lẹ́yìn rúkú ní bídí à kó sí lọ́rọ̀ pé wa àtúmọ̀ sí pé sísọ tó náà sọ bá ń bídí à ní tòró náà ló ní wọn ní pé nǹkan kan bídí à àfi kó òun ti rí ẹnìkan ṣáájú tó ń kó pè gbígbà ẹlẹ́kejì tún ní pé alófin kan nínú ṣẹ̀ríà ní sọ pé àtẹ̀lé ìlú làá àkọ́kọ́ ẹni tí òbá ti máa ń ka Islam kọ́ mọ́ sọ̀ ń parẹ̀ rubbish nonsense pọ̀ Nàìjíríà yìí ẹnì kọ́kọ́ máa wúlò ikú ìfún yín yóò mọ sọ̀sọ́kùsọ ẹni tí wọ́n mọ bí tí Islam kọjú sí tí kàn wá láti pọ́pùlà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ sọ̀kùsọ ẹ máa fi ṣèbéèrè. òfin ẹ̀sìn Islam sọ pé àtẹ̀lé ìlú يبقى على عمومه حتى يرد ما يخصصه ẹ̀rí tó bá wá lọ́nà tọ́fẹ̀ tó gbòòrò bó ti ṣe wá tọ́fẹ̀ tó gbòòrò lálù títí tẹ́rì kan fi sọ wípé kò rí bẹ́ẹ̀ ẹ límìtì ẹ̀. ó wá nínú hadith Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní wọn ò rí ànábì ní dúró rí nínú sọláàtì. àyàfi kọjá pọ̀ káwọ́ lórí ara wọn. wọn ò rí ànábì sallallahu alaihi wasallam ní rí nínú kọjá lórí ara wọn. eléyìí tẹ̀lé yìí lọ́nà àrùn wọn ò rí rí kọjá lórí ara wọn. ohun ń bẹ sáájú rúkú kí là ń pè ìdúró. tábà kú nǹkan tí wọ́n bá sọ ike bídíà ni kó o tún káwọ́ lórí ara wọn lẹ́yìn ìgbà tó dúró láti rúkú pé kìí ṣe dúró wọn pé lẹ́yìn sàábà tó ti rà nàbì sallallahu alaihi wasallam ni wọn rà nàbì ń dúró nínú sọ̀lẹ́ àyàfi kọjá pọ̀ káwọ́ lórí ara wọn pé kìí wọ́n ṣe dúró ni wọ́n ń pè sọ́wáyé lẹ́yìn rúkú nítorí ẹ ẹni tó bá sọ kankan pẹ̀ sọ lọ́n tó bá mọ̀ pàrọ̀ kọ́ gbẹ́nu lọ́wọ́ lè jẹ́ pé nù sí sí àwọn tẹ̀síríyà náà tún nù torí pé gbogbo ọ̀yà yẹn lẹ́nu mọ́ àwọn tẹ̀sírí àwọn ọ̀mọ́ ń pa islam àwọn sì fẹ́ gbókun lọ́dọ̀ ẹ̀yin aláìmọ̀kan wọ́n fẹ́ kẹ́yìn aláìmọ̀kan ọmọ pàtẹ́wọ́ fún wa. so torí ẹ̀yin gbà sálùbá ni sọ ẹ̀wọ̀n kó lùmọ̀ ló tó ń pè ń bí díà ó nítorí pé lọ́dọ̀ àwọn ọ̀pọ̀pọ̀ ha ẹni tí ń bẹ lẹ́yìn rúkú wọn kì í pè ní kíyà kọ́wọ́ mẹ́sì ni wọ́n máa pè wọ́n yẹ pé ní qiyam wọ́n yẹ pé ní dúró kọ́wọ́ màtọ́nù bí ìgbà tí ààbọ̀ dúró ni wọ́n máa pè fúkọ́ àwò wàhálì lọ́dọ̀ màlìkíyà ṣàfihàn ọ̀sọ́ bẹ́ẹ̀ ànábìlà ọ̀sọ́ bẹ́ẹ̀ ànàfíyà ni torí pé fíkìú tí àlùbáníkà fíkìú àwọn ànàfíyà ni gbàtà wà lọ wo síra àwọn ànàfíyà ni torí gbogbo ilé àti fèsì rẹ̀ nu síra àwọn abúgbẹ́tò sálà nígbà tá a lọ wo tíra àwọn hànàfíyà náà àwọn abàkú wọn ní kọ́wùmà làwọn pè kéètò kìyàm ìdí ni pé ìdúró ni tí wọn kì í kí alukurani nínú ẹ ìdúró ni tí wọn kì í sì rántí ọlọ́ọ̀ nínú ẹ ẹnìkan tó ń wá kọ́mẹ́ǹtì lórí interpretation yìí wọn náà sọ pé ah, nínú tíra náà ni ó sọkúsọ lélẹ́yìn agbọ́ pé òun ike alukurani ní dúró lẹ́yìn rúkú tí òun wá ṣèrántí ọlọ́mọ à ń bi yín léèrè ẹ máa ṣèrántí ọlọ́mọ sami Allahu liman hamida rabbana walakal hamd ṣé lẹ́yìn èpè ní àbí ìrántí ọlọ́mọ lẹ́yìn náà hamdan kathiran tayyiban mubarakan fi gbogbo eléyìí ìrántí ọlọ́mọ àbí èsì ìrántí ọlọ́mọ tó ní ìsọkúsọ ni wọ́n sọ ń bẹ̀ wọ́n torí rẹ̀ ajẹ́ pé kí ni lọ́dọ̀ lélẹ̀ ìjẹ́bù sì ti jẹ́ orí rẹ̀ ìwọ ọ̀fẹ́ káwọ́ lórí ara wọn tó bá nàró láti rò kù ẹnìkan sì fẹ́ ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ sílẹ̀ fọlọ́ ọba tí ó dájọ́ mo rò pé yẹ wa má ti ẹnu rẹ warọ́ ẹrù ẹ̀ṣẹ̀ tiẹ̀ gán tó má tún wá mi kàn ilé ìjẹ́bù sì ti jẹ́ mẹ́ wọ́n ní ká bá wọn sọ̀rọ̀ ń pọ̀ oṣù rọ́jà àti sọ́ọ̀ àti sọ pé islam ọ̀ wípé ká gbààwẹ̀ rọ́jà pé láti bẹ̀rẹ̀ dókun islam ò sì sọ ike oṣù rọ́jà bíi o àwọn ìjọsìn kan pàtó kan wà tá a máa ń ṣe inú rẹ̀ yàtọ̀ tó sùn ni kọ́dà gan gbogbo àdìsí tó wá tí wọ́n ti ń pè ní lọ síbi ká gbààwẹ̀ rọ́jà gbogbo ẹ̀ pátákóso ìtọ́fẹsẹ̀ rìn lẹ̀ láàrin mọ̀ọ́bùwọ̀ àti bọ̀ọ́yì ni làwọn àdìsí yẹn nígbà yẹn kó parọ́ mánà yìí àbí kó sì jáde sí tọ́lẹ̀ àṣírí ike alḥafiz ibn hajar ó ti ṣe tírà lórí eléyìí látọjọ́ tọpẹ pé gbogbo àwọn àdéhùn kò sí ìtọ́fẹ̀fẹ̀ rinlẹ̀ nípa pé gbàwé oṣù rọjà àbí tó bá máa gbàwé àtìní alhamis àbí wọn máa gbàwé ẹjọ́ mẹ́ta ní oṣù kò sí tó burú kọ gbà ní oṣù rọjà bù àmọ́ pé rọjà bù bẹ̀rẹ̀ àgbà ṣàbẹ́ẹ̀ àgbà pin rọmọdán àgbà arúgbó pé bá a dọ́rùn àwẹ̀ abẹ̀dẹ̀ kò sí ntọ́jọ́ báyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní sáwọn obìnrin lè kóra wọn jọ kọkùnrin kan máa lídìí wọn kó làáfà aláṣàlátù wọn ẹ̀yin náà ti máa tó pọ̀ tọ̀ torí sẹ́yìn bá ti mẹ̀yẹ́ béèrè àwọn obìnrin gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀ bàbá àwọn ìyàwó rẹ̀ àbí òye wa bàbá àwọn àbúrò ìyá rẹ̀ àwọn lọ jókòó tí àwọn obìnrin olóbìnrin ẹlẹ̀ ń sá sàláàtì kí ló dé tó fi jẹ́ kó obìnrin gan wọn máa kó jọ fálá sàláàtì wọ́n láwọn wọ́n tó mú ó lé ṣe sàjọba alásàláàtì fáwọn ọkùnrin tó o ti yẹ ẹ̀yìn náà tó gbogbo eléyìí kọ̀tọ́ ilé kéwù lẹ́yìn bá máa kéwú lè kéwú ní kẹ́ ẹ dálẹ̀ ẹ kọ́ wọn nípa ẹ̀sìn ọlọ́run nítorí pé àìmọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀ láwùjọ àwọn èèyàn ń bùkátà ẹni tó kọ́ wọn ó sì dájú pé àwọn màmá màmá nǹkan ẹ̀sìn ni wọ́n fẹ́ mà ẹ̀sìn ni wọ́n fẹ́ mà àwọn lè pàṣẹ láti làwọn wá bàtẹ́ ìgbà tẹ bá sọ ìdílé kéwú tẹ̀ ń kọ́ wọn kéwú ẹ̀rí pé àwọn náà padà rádùn kéwú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n tún pẹ́ ẹlòmíì wọ́n tún pẹ́ ẹlòmíì ilé ìjẹ́bùsùn jẹ́ eléyìí ò sí nu tá a máa ṣe fáàrí tá a máa ṣe fáàrí pé àsàlátì tó ń lókun jù lẹ́yìn àsàlátì ò ní kú tá ló ní kẹ́ dá àsàlátì rẹ̀ ó ní ẹ̀rọ tá ló ní kẹ́ dá lé kí ó náà lẹ̀ á sọ pé à ìsìláàmù ní ká wá màní níbo ni ìsìláàmù ti ní ká sàsàlátì ká dá lẹ̀ nítorí kọ́ lọ́n pa wọn láti ẹ̀kọ́ wọn sàsàlátì láti ayé wọ́n ní ní mọ́ṣáláṣí táwọn wọ́n á máa ń ṣe sọ̀láàtì kákòókò tótó táwọn lè máa ṣe sọ̀láàtì táwọn lẹ́yìn ìgbà tí wọ́n bá parí sọ̀lá àbí wọ́n lọ darapọ̀ mọ́ wọn ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn tó bá ti dájú pé wọ́n ń ṣe sọ̀láàtì kákòókò tótó ọ̀gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn nígbà bá parí tí wọ́n tásìkò bá tó ọ̀lọ́ṣẹ̀ṣọ̀ láti tó àmẹ́tì pàkíyèsí tí wọ́n náà torí pé al-amru bil-ma'ruf wan-nahyu 'anil-munkar wọn bẹ nu iṣẹ́ gbogbo wa wọ́n gbọ́ wọn gbọ́ wọ́n gbọ́ wọn ò ní gbọ́ tí ẹni kó ṣe kíni ọsọ tiẹ̀ atọrọ ìyàwó lọ́dọ̀ bàbá ọmọ bàbá ọsọ pọ fi fún wa àwa náà sì sọ àgbà àdúrà kan ní bàbá ṣe wọ́n bá ní a máa lọ tẹ́lẹ̀ yìí ti tó àbí ó ti tó nítorí pé ẹni action speak louder than voice wọ́n falẹ̀ ọlọ tí ò ti tó kò tó nínú sẹ̀ríà kò tó nínú sẹ̀ríà ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ al-ijab wal-qabul zawwajtukaha ankahtukaha kí wọ́n sọ pé kọ́bìl wọ́n fi fún ọkọ jẹ́yàwó fún ọ kí wọ́n sọ pé mo gbà tí ò bá ṣẹlẹ̀ yìí yìí di oṣù òkú eléyìí pàtàkì púpọ̀ wọn láwọn ti yọ̀ǹda yorùbá nù kì í ṣèdè tí sẹ́rí àwò ìyàwó náà ti kò tí ì jẹ́yàwó mọ yọ̀ǹda kì í ṣe ti sẹ́rí àwò mo fi fún ọkọ jẹ́yàwó fún ọ bẹ́ẹ̀ sì sọnù ẹ kọ yorùbá ń bá wọn bàbá ni mo yọ̀ǹda ẹ sọ fún bàbá kí wọ́n sọ pé àfi fún ọjọ́ ìyàwó fún wọn náà sọ pé mo gbà mo gbà níyàwó gbà náà ní igi tó so tí ọba jẹ́ bẹ́ẹ̀ ọ̀nkà ń ṣe dìná ní rọrùn ni ẹ o wọ́n ló ti ṣẹlẹ̀ tó fi méje kí làwọn ó ṣe tó agbára ìmọ̀ kan bá ní bàbá náà ó sì mà à ń bẹ lọ́n kó má jẹ́ pé zina lẹ̀ ṣe ń ṣe torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní idra'ul hudud bi shubuhat nígbà tí sùdú bá wà ẹ lò láti fi sí ìfìyà jẹ àwọn èèyàn lórí ẹsẹ̀ tọ́lọ̀ ti dáyà tí wọ́n fi jẹ wọn ẹ̀fì ti dánù ṣùgbọ́n bẹ́ẹ̀ wá gbọ́ lónìí onínà lẹ́sìn ti kọ̀ gbọ́dọ̀ dọ́là torí tó bá fi lè súnmọ́ ìyàwó lẹ́yìn ìsìn ìdínà lẹ́sìn ilé ìjẹ́bù ti jẹ́ ọmọdé wa ti lóyún tẹ́ bí pẹ̀lú eléyìí inṣàlá ọmọ rẹ náà ní ọmọ jẹ wọ́n lè yàn dárúgbà sí ṣùgbọ́n bàbá rẹ̀ ń bájà lórí ẹ̀ kó burúkọ máa tu bàbá nu kó sì máa bá wọn sọ̀rọ̀ lọ kó máa fi yan kófin ọlọ́ọ̀ni ọlọ́run sì bá arọ bàbá rẹ̀ kó máa tàdúà ọlọ́run bá arọ bàbá rẹ̀ kò yé bàbá náà ní tó bá yé àwọn náà wọn ò bá ti ti bẹ́ẹ̀. tọ́lá àwọn òkú ti fẹ́ gbódà ọ̀fẹ́ dàgbà ju àwọn lọ́nu tọ́wọ́ ọ̀dàgbà ju wọn lọ ọkàn ní ó ní ó ní yí ju wọn lọ torí tí bàbá yọ pẹ̀lú rúngbà tí bàbá rẹ̀ yọ pẹ̀lú ìpagbọ̀n tẹ́lá fẹ́ jọ wọ bìkan ìwọ wọn ni ẹ wọlé ẹ wọlé ẹdún ń ta ti ń ẹdún ń ta dáàbì mi nìyẹn náà kọ́ sádùn ń ta torí ẹ àwọn ọ̀hún á ní fẹ́ kápẹ́lẹ́ wọn jẹ́ tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fún káàdì kí lẹ́yìn gan ṣe tẹ́ ẹ ẹ wo bíléèdì tẹ́ máa lò lójoojúmọ́ ẹ wo gbogbo awọ yín tẹ́ ẹ hà fa ẹsílẹ̀ ẹsílẹ̀ ẹjẹ́ kó sinmi náà so dáàbì rẹ náà lè padà dá irùngbọ̀n àtiwọn náà sí wọn láwọn aládàáda lẹ ló kún àdúgbò àwọn ló kún àwùjọ àwọn táwọn lè dá jama kan lẹ táwọn máa fi pè yẹn lọ síbi sunna jama tí wọn náà fẹ́ dá lẹ dídí àná ní nàìjíríà kí ló dé táwọn àwọn wòpá àlè sẹsìn àfi ká dá jama lẹ mọ́tíláṣí máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ó ti tó kò nídìí pé ọ̀dá jama lẹ torí pé jama yẹn bá dá lẹ àwọn àfáà wọ́n máa ń jẹ́ muhammashun muhammashun oní bí wọ́n sọ wọn di footnote ẹ ẹ bá ní fàdúrà síbi ẹ bá ní fàdúrà kánlẹ̀ àbí òye wa so gbàtẹ náà lọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tó ní ti pẹ̀lẹ́sìn àwọn alálàáfà kan lọ yẹ̀ wò alálàáfà bá yẹ̀ wò tí ọba ti bá làákà tí wọ́n mú wọn lè ní ẹgbàá ń padànù so gbogbo àwọn jàmáà jàmáà kí ló ń fẹ́ fi ṣe ẹ̀sìn lọ́lọ́wọ́n bá ní ká ṣe kì í ṣe jàmáà tọ́ wọ́n ní bó làjọ ti pa àwọn ṣe yẹ kọjá pẹ̀lú àwọn aládàáda lẹ̀ ó ti yẹ kọjá òun náà ní pé tó bá yẹ pé mùsùlùmí bá ní wọn ọmọ bá wọn ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá sì kí wọ́n ti ya kèfèrí pẹ̀lú àdáda lẹ̀ wọn ọmọ bá wọn ṣe ń bá ṣe kèfèrí eléyìí ni bó ṣe jẹ́ àmọ́ ọ̀gbọ́dọ̀ mú aládàáda lẹ̀ lọ́rẹ̀ ọ̀gbọ́dọ̀ bá tù torí kọ́ mọ́ bá kú sí ẹ̀ràn ó sì máa pàkíyèsí rẹ̀ gbogbo gbà lọ sí di pé ní sísè ọ̀dà. wọn náà níyàwó kan ìyàwó yìí kì í mójútó fi ọlọ́run kì í sin lọ́run rárá kò sí ní tọ́kàn pẹ̀lú Islam táwọn lè kọ́ lẹ̀ ẹ kọ́ lẹ̀ mọ̀nà lẹ́yìn ìgbà tẹ bá pàkíyèsí rẹ̀ pé kèfèrí nìwọ ọlọ́run sọ pé ọ̀la tó ń sekú bẹ̀rẹ̀ ìfọ̀mẹ̀lì kẹwàá fẹ̀ àwọn ìyàwó tó bá jẹ́ kèfèrí wọn gbọ́dọ̀ bẹ pẹ̀lú ẹ̀yin mùsùlùmí o tọ́ba yẹ ní ahlul kitab tọ́lọ́ ń gbà pé kọ́ fẹ́ mọ́ mùsùlùmí lọ́ọ́ fẹ́ wá di kèfèrí ọlọ́run ọgbà kọ́ sẹ́kù pẹ̀lú rẹ̀ tí ọba gbọ́ kọ̀ọ̀kọ́ lẹ̀ bẹ́ẹ̀ náà níwọ̀ yàwó ọkọ rẹ̀ ṣe sọ́lá kìí sin lọ kọ̀tọ́kọ̀ wà pẹ̀lú rẹ̀ kálukú túkà ní ilé ìjẹ́bù tó jẹ́ wọ́n ní ká bá wọn túmọ̀ kìtàbù sí Yorùbá àti túmọ̀ rẹ̀ ti pẹ́ kọ́dọ̀ ó ti lé fifteen years wọ́n sì ti ń pín fáwọn èèyàn Saudi ó ti lé ní ten years so ó sì wà ńlẹ̀ tẹ́ bá fẹ́ sálágbàtẹ̀rù kátẹ́ńbì ẹ kàn lè wá rí wa àbí òye wa ọ wà ọ wà kódà kọ́pì rẹ̀ wà ní Al-Madina Masjid so àmọ́ tẹ́ bá fẹ́ sálágbàtẹ̀rù katuntun tẹ̀jáde ńbì ẹ lè wá rí wa jésù sọ nìkan al-usul al-thalatha àti túmọ̀ rẹ̀ ti Yorùbá náà láti bíi fifteen years. مثلا كشف الشبهات أتتم على لا تجي 15 years الأربعون النووية بقبع تراين بقبع لا تتسي يوبا سوى ما كن فاوين so but I reproduce one Nigeria àti débi àti reproduce kìtàbù tawhid ni àmọ́ tẹ bá fẹ́ kọ́ yá ju bí àwa ti rìn lọ ìrìn ọpọlọ làárín tẹ bá fẹ́ kọ́ yá ju bẹ́ẹ̀ lọ marhaba náà táwọn lè máa ṣe sọ láti lẹ́yìn tó rí kọ́ doctrines tí ń bẹ nu tọ̀rí kọ̀gbọ̀ ẹ gbọ́dọ̀ sí sọláàtì lẹ́yìn bí ẹni tó gbà pé sọláàtì tó láti ju alukur'ani lọ ẹ gbọ́dọ̀ sí sọláàtì lẹ́yìn tẹ́ bá ṣe lẹ́yìn rẹ̀ ní ẹ̀tún sí ẹ gbọ́dọ̀ sí sọláàtì lẹ́yìn àbí kàdírí tó gbà gbogbo nǹkan sọ nínú al-Fuyudat ar-Rabbaniyya àtàwọn tíramì tó ah, ṣe tàwọn kàdíríyà nípa Abdulkadir Jilani tó gbà dodo ni ọ sí sọláàtì lẹ́yìn torí pé nbẹ wọn sọ pé abdulkadir jilani ló ní òun gba anabi nuha alẹ tóun òjọ tẹrì òun ló ń gba anabi musa alẹ tóun òjọ tẹrì òun ló jẹ kí ní ojú anabi ibrahim òun ló ń gbé mú isa ló ń gbé lọ sẹmà á ọlọ́run akọ. ẹ̀hẹ́n tó bá gba gbogbo eléyìí àlè sọ láti lẹ́yìn rẹ̀. wọ́n ní sí ọlọ́run ọbẹ̀ lè dá wa tó ti mọ ìtaàsì ká tó ṣe yìí àbí kò ní mọ̀ ó dìgbà tá a bá ṣe. tẹ́lẹ̀ yìí ìbéèrè ńlá ni o ó sì yẹ kí gbogbo wa ká mọ̀ pé ìbéèrè yìí ìfìdírẹ́mi nídìí irú rẹ̀ lọ́sọ̀ àwọn kan di Qadariyya àwọn Qadariyya àwọn làwọn ẹni tí ń sọ pé bọ̀ máa ń táwọn ó ṣe káwọn ó tó ṣe. فأثبتوا بذلك خالقين وترى به وصلاه وصلاه دادي méjì ẹlẹ́dàá kan dá wọn ṣùgbọ́n àwọn fúnra ara wọn làwọn ń dá sí ara wọn ẹlẹ́dàá bá di méjì sọ́dọ̀ ló ti wá nínú hadith alqadariyatu majusu hadhihi al-umma àwọn ni majusi nínú al-umma al-islam. Al nítorí pé àwọn màjúùsì tẹ́lẹ̀ àwọn tí ń bọ náà ọlọ́run méjì làwọn náà fi rìn lẹ̀ wọ́n ní ilaahu nur wa ilaahu zulma ọlọ́run ìmálẹ̀ àti ọlọ́run òkùnkùn wọ́n ní ọlọ́run ìmálẹ̀ ló máa mú rere wá ọlọ́run òkùnkùn ló máa mú aburú wá bẹ́ẹ̀ làwọn màjúùsì ti ń bọ náà láyé tẹ́lẹ̀ àwọn kọ̀dàríyà ibi táwọn ti jọ wọn táwọn ti pè wọn mọ̀jú sàádé ńlọ́mà onígbà wọn sọ yìí ọlọ́run dá wa àwa tọ́lọ́run wa dá àwa là ń dá ara wa àwọn òbí lẹ́nu ìdí tí wọn fi sọ pé ọlọ́run ọmọ ń ó káwọn tó ṣe ni pé dídá tọ́lọ̀ ń dá wọn kárí sí àwọn àwọn làwọn ń dá sí àwọn ọlọ́run kọ́ dá òun náà ní kọ́lọ́n ló dá wa òun náà ló dá sí ọwọ́ wa torí náà ọlọ́run mọ̀ wá ọmọ ní táàsì ká tó ṣe pé tá a bá ṣe báwo ni ó rí èyí táàsì ní ṣe tó bá ṣe páàsì báwo gan ni ó rí ọlọ́mọ torí rẹ̀ ọlọ́run ló dá wa òun ló dá sí wa ọmọ wa ọmọ ní táàsì ká tó ṣe ó sì mọ̀ ní táàsì pé tó bá tiẹ̀ jẹ́ páàsì yìí báwo ni ó rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ nínú suratu Saffat wallahu khalaqakum wa ma ta'malun Ọlọ́run ló dá yín òun náà ló tún dá tẹ̀ torí ẹ̀ ó ti máa ń tẹ́ẹ̀sì kẹ́ẹ̀tó sí ó ti máa ń tẹ́ẹ̀ ní ṣe ètò bá tiẹ̀ dẹ́pẹ́ ṣe ni báwo gan ni ẹ̀ bá ṣe ó lè jẹ́ ìdáhùn àwọn àbẹ̀rẹ̀ sí ó wáyé sọ abẹ́ Ọlọ́run bá wa kọ́ ràn wá lọ́wọ́ kó túbọ̀ ṣe àtìlẹ́yìn fún wa kó fi wá ṣe kóńgẹ́rì láyé àtàlùkìyàmù.